على عبدك نبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala tó yọ̀ǹda fún ìmì àti ẹ̀yin láti wà ní jókòó tó ní abẹ́ Allah subhanahu wa ta'ala kó gbà ní ìbádà fún wa inshallah الدروس الدروس المهمة لعامة الأمة في شيخ عبد العزيز بن عبد الله بن باز رحمه الله شارعه رتي الشيخ عبد الرزاق بن عبد المحسن البدري commentary tí wọ́n ṣe à ń kà nígbà ń kà lọ́wọ́ الإيمان bẹ̀ ni àwọn mélòó ni usulu liman àwọn ìpìlẹ̀ ìgbàgbọ́ mélòó ni wọ́n mẹ́fà ilé ìwòlá adélé ẹlẹ́ẹ̀karùn-ún al-aslu khamis ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀karùn-ún ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀karùn-ún al-iman bi yawmil akhir al-iman bi yawmil akhir ìgbàgbọ́ inú ọjọ́ kan gbàtàwákàtíra ad-durus al lè ámẹ́tì lè ó mọ̀ àti ṣẹ́rù Sheikh Abdulrazak Al-Badri àwọn ni kò sí ìbúyẹ̀ afíká lọ ka tíràtà mọ̀ sí ṣẹ́rù Aqidatul Wasitiyya ṣẹ́rù Al-Aqida Al-Wasitiyya ti ṣéèkì Muhammad bin Salih Al-Uthaymeen pé òun ló fẹ́ ojú imọ́ bí yọ́mìlẹ̀ ákìrì yẹn ó ti ń ká ibi táa dé o ni alifitna fitina nù sàárè ìbéèrè nù sàárè tí wọ́n béèrè lọ́wọ́ òkú a ti ṣàlàyé ìpè fàínà nẹ́ẹ̀sà ìfìtàdónà fi kòbóòrì tíra àlàsídá tó wà sí àmì àti ta ló àṣẹ́kì Islam bónú tíẹ́nìyà ọ̀gagà ló kọ́ àlàyé ẹ̀ ni Sheikh Muhammad bin Salih Al-Uthaymeen làwọn náà tún ṣe torí tí ò bá báwọn àlàyé òun jẹ́ kọ yẹn yóò kàn wà ń bọ̀rọ̀ gidi èèyàn sì lè ṣàlàyé àtúntò jẹ tó nímọ̀ ọ̀rọ̀ àkídà sí ní pé wọ́n dán wa wò nù sàárè wọ́n béèrè béèrè lọ kálukú wọ́n á ní gbólóhùn fa iná náà sà yúftà náà sí kùkúrù pé dájúdájú àwọn ọmọ èèyàn àdán wò nù sàárè ó wá lójú bọ̀rọ̀ gidi bá ó kó gbogbo ní jẹ́dà sínú wọ́n wá béèrè wípé ǹjẹ́ a rí àwọn èèyàn tí istis náà wà fún àdáyẹn rí ìgbà àwọn eléyìí ogbólẹ́gbẹ́ ogbó èèyàn ládẹ̀wò ṣùgbọ́n àwọn eléyìí ò ní sínú wọn àwọn tí ò ní sínú àwọn tí à ní béèrè ìbéèrè lọ́wọ́ wọn nù sàárè ìtàdẹ̀wò sàárè ò ní ṣẹlẹ̀ sí ìdánwò nù sàárè yẹn àwọn làwọn ń kà tí bàbá ìsẹ̀mí ìṣàlàyé fún wa ẹni àkọ́kọ́ ni alẹ́ambìyà àti sọ́nà jókòó tó lọ́wọ́ àwọn ànábì ọlọ́run alẹ́ambìyà wa rusul la yus'aluna wọn ò ní béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn sáré ma rọ́bùkà òdọ́dọ̀ wọn torí ìdí bí ẹ̀mẹ́jì àbí mẹ́ta gan alákọ̀ọ́kọ́ ni pé àwọn náà ló dáa jù nú ọmọ èèyàn àwọn ní gíní afdọ́lú minash olódájú wọ́n lọ́lá ju àwọn ṣẹ̀yídí lọ wọ́n lọ́lá ju àwọn siddiqun lọ ṣẹ́bọ́lọ́n ṣe sọ ọ̀nà Qur'an hmm? gbàtọ́lọ ni wà man yuti'illa wa rasula fa ulaika مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن òlá ìkàrọ̀ fi kọ̀ ẹni tó bá tẹ̀lé tọ́lá àtòjíṣẹ́ lóòjọ́ àlùkì àmọ̀ yóò máa bẹ nínú àkójọpọ̀ àwọn tọ́lọ̀nkọ́ dáàkọ́ ni àwọn ànábì ọlọ́run lẹ́yìn lókà àwọn olódodo aṣàlàyé ìtumọ̀ olódodo yẹn náà kìí ṣe ẹnìkan tó wà ládùúgbò yìí tí wọ́n ń pè láàbù olódodo ìgbélẹ̀ yorùbá tí ìbá jáàbù wọn láàbù olódodo torí níbo ni wọ́n ti yorùbá ti rí ọ̀rọ̀ yẹn gan ẹ̀gbẹ́ tẹ̀ bá ti ń jáàbù níjọun kódà tó èdè ìsìnà àbú olódodo kódà tó fi di kírísítẹ́n àwọn tí bàbá wọn sọ lábùbákìrì àbúbákìrì ni wọ́n ń pè lábù àwọn bàbá wọn sọ tí wọ́n ti di nàṣárá àwọn míì fi dẹlẹ́bọ àbú olódodo náà wọ́n sì máa tòun tó lódodo ni wọ́n rárá àbúbákìrì ni asidik oyè tó ń jẹ́ nú ẹ̀sìn olódodo kí nìdí ó gba ànábì lódodo gbọ́dọ̀ pé ọ̀rọ̀ tánàbì sọ yẹn tí èèyàn èèyàn ò wò pé a ah, ṣó ṣeé ṣe ìléwàásù kò wúlẹ̀ kò yán tó bèèrè pé sánàbì ló sọ wọ́n lóòrùn ló sọ àti kàmbì náà níjókò yìí ọ̀rọ̀ yẹn òdodo ní tó bá ti sọ so òun ń tiẹ̀ ìgbàgbọ́ tiẹ̀ wọ́n bá nàbì bá ti ń sọ lóòrùn tí ń gbà ń tẹ̀ kéé yìí ẹ̀ wò so abú olódodo ẹgbẹ́ rí tí ó sàṣà láti fánà bíbí ilé pé yóò <laughs> tó ṣànà so asọ àwọn tó tẹ̀lé wọn ṣùhàdá ọ̀rọ̀ ànábì wá lórí àwọn tó kúkú ṣẹ̀yídí ní béèrè wọn ní béèrè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ẹnìkejì ní a àwọn olódodo àníbèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn ìkọ̀kẹ́ta ní àwọn tí wọ́n kúkú ṣẹ̀yídí ọ̀rọ̀ lọ́wọ́ pẹ̀lú nẹ́sì lọ́dọ̀ ànábì káfà bíbárí kọ́ ti fi àlàárọ̀ sí fitna ìdà tó kọjá lọ́rùn gan ti tó nídànwò tí ò fagun kò ṣe kí ni kò sá ogun kò jẹ́ pààyàn báyìí ó dẹ̀ tún kún torí ìbọ̀ ibi ẹlẹ́kẹ̀rin láàbẹ̀ lọ lónìí ah, àwọn ni a ń pè ní almurobitun abẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn díẹ̀ náà almurobitun murobitun fa innahum la yuftanun a ní dẹ́wọn wò rárá fàbí sọ ìyí muslim ní hadith imam muslim ó wà ń bẹ̀ wípé anábíwa muhammad sallallahu alaihi wasallam sọ رباط يوم وليلة خير من من صيام شهر وقيامه وعن وإن مات جار عليه عمله الذي كان يعمل وأجري عليه رزقه وأمن الفتنة. على بني أري almurabitun àwọn wọn náà pè ní murabitun murabit ni mufrad ẹnìkan murabitun murabitun àwọn tí wọ́n ṣe nǹkan tá ń pè ní rìbá àwọn yẹn ni wọ́n máa ń ṣọ́ ìloro ìlú ẹ̀wọ́n náà ń pè ní ìloro ẹnu ọ̀nà àbáwọ̀lú the entrance of the town ẹgbẹ́ gbogbo ìlú pátá ló máa ń ní bodè àpètúnpè wọn ní àwọn aṣọ́bodè wọ́n wà lẹ́nu ìloro àwọn tó ń ṣọ́ ibodè the entrance gbogbo ìlú tẹ́lẹ̀ ló máa ń ní kódà àwọn ìlú mi wọ́n mọ ògiri ipò bí n ta gbọ́ nínú ìtàn nípa òwú john òwú wọ́n mọ ìlú kan ní kí wọ́n ra ògiri ipò kò jẹ́ kọ́ta lè wọ so ogun tó fọ́ òwú ogun àwọn nínú àwọn ogun lè ń de ìtọ̀yọ́ ọ̀yọ́ lé tó tú ogun Fúlàní ní Àtìbà àtàwọn tí wọ́n fi wá sọ́jọ́ ṣá kìí ṣe pátìbà gangan ni ò jẹ́ pé kí kọ́ọ̀tù yẹn ṣá ìtàyẹ̀kọ́ la fẹ́ lò Ọ̀yọ́ àwọn kan tó ń lọ sóríṣiríṣi ìlú nínú wọn bí wọ́n ṣe sọ ọdẹ òmu àwọn tó lọ sọ́dẹ òmu àwọn tó lọ sí Mọdákẹ́ àti bẹ́ẹ̀ káàkiri àwọn àtàwọn wọ́n pe olóyè kan ní máyẹ̀gbà ẹnu ìtàn ni ò ní Ifẹ̀ àwọn lọ kógun ja ìlú táǹpè ní Òwu wọ́n ra gbàdí nígbà tí wọ́n lè wọ ìlú yẹn wọ́n wá dúró sí ẹnu ọ̀nà ìlú kò sẹ́ni tó ráyè jáde lọ oko lọ odò ìgbà pé bí dé ó ní ìlú yẹn fọ́ ẹ̀rí pé àwọn òwú wọn fọ́n káàkiri náà ni òwú ilé gangan tẹ́yìn bá dé Ìkirè yóò máa lọ sí àpòmù lẹ́yìn àpòmù lè yóò kan orílẹ̀ òwú yẹn àgọ́ òwú lè yóò dé òwú yẹn ibẹ̀ gángan nípìnlẹ̀ àwọn òwú kí wọ́n tó wá lọ sóògùn state níbi kí wọ́n wà àtàwọn òwú káàkiri náà kí wọ́n wà lọ́ṣùn àtàwọn òwú so kí mo fẹ́ fàyọ ń bẹ̀ ni pé ẹnu ọ̀nà ìlú yẹn náà láwọn tó ń ṣọ́ so nínú ìlú Islam àwọn tó bá wá ń ṣọ́ ìlú yẹn ti fẹ̀mí ara wọn jìn wípé èyí yòówù ogun tí ń bọ̀ tí àgbéǹgbà tó gún fẹ́ kóhù kìí ṣe nítorí ẹ̀sìn ní táwọn sọ ńgbà yẹn ni pé olówù yẹn ó ràgàbo ọjà tó nìkan ló ń jẹ àǹfààní ọjà yẹn kò jẹ́ káwọn míì jẹ they came under that pretext right that is so ṣùgbọ́n eléyìí gbogbo àwọn tó bá fẹ́ ja ogun tí wọ́n bá ti fẹ́ wọ ìlú Islam kò sí táwọn fẹ́ wá ṣe ju pé wọ́n fẹ́ wá ba ṣẹ̀rí àjẹ́ òfin ọlọ́run yẹn wọ́n fẹ́ kẹ́ lò mọ́ ìrun tẹ́ ń kí wọ́n fẹ́ kẹ́ kí mọ́ àwẹ̀ tẹ́ ń gbà wọ́n fẹ́ kẹ́ gbà mọ́ wọ́n fẹ́ kẹ́ mọ ọlọ́run lọ́kàn wọ́n ń kó ṣàbọ̀ nìyẹn sàwọn ni wọ́n kọ̀ pa àwọn òsì ní sáwọn ó dùn bẹ̀ ni wọ́n ó dìdì ra wọn lámòrì wọ́n ó rí ẹta àdá tẹ́ rí so anabiwa muhammad sallallahu alaihi wasallam sọ pé ribatu yawmi wa layla téèyàn bá wá lè dúó lẹ́nu lóró báwọn téèyàn bá lè dúó ń bodè láti dáàbò bòlú fún ọjọ́ kan ọ̀sán kan àtòru kan ló fi dúó ń bẹ̀ khairun min siyami shahri wa qiyami ó lóore ó lọ́lá ju àwẹ̀ oṣù kan àti náfìlà oṣù odidi oṣù kan tí í ṣe ọjọ́ mọ́kàndínlọ́gbọ̀n tàbá wá rí oṣù bóyá ó pamọ́ lọ́nà tàbí ó lè gbé ọgbà kéèyàn ló wá fi odidi ọjọ́ yẹn gba àwẹ̀ kó tó wá yẹn náfìlà fún gbogbo àwọn àsìkò yẹn kéèyàn dúró ní ẹnu odi ìlú lẹ́yìn tí ń dáàbò gbogbo ìlú ìsìláàmù ni o kìí ṣe ìlú àwọn ẹlẹ́bọ o ọjọ́ ọ̀sán kan òru kan tó dúró síbẹ̀ yẹn a day and a night hmm? is, is more virtuous ó Olori, ó lóore jù kí ni àwẹ̀ oṣù kan àti náfílà tí èèyàn yàn ṣáà kan dúró fódìdí oṣù kan ó sì tún gbáwẹ̀ ó lóore jùlọ ṣé kò dàrú wà ánà wà in mẹ́ta wà in mẹ́ta ẹni tó wà tó ṣe rìbáàtì ẹmọ̀rọ̀ bìtù yẹn ànábì tó bá kú járọ àlẹ́ àmẹ̀lùhú lẹ́dìkà iṣẹ́ tó ń ṣe tí kú fi pàun wọ́n ma kọlá ó ti kú o wọ́n tún wá ma kọlá dá fún pé náà ní ṣe lọ́wọ́ lẹ́yìn tó ti kú so ẹ tí wọ́n ti pa bẹ́ẹ̀ tó jẹ́ mọ̀rọ̀ mi tí wọ́n ti pa láti bóyá ọgọ́rùn-ún ọdún mẹ́jọ sẹ́yìn tó ti kú báyìí tó ti wà ń sáré wọ́n ma kọ́ fún kórí rìbáàtù náà ló wà <laughs> tàbó kú síbẹ̀ ó kú síbẹ̀ wọ́n pa síbẹ̀ méjì ló tún ṣe pọ̀ yẹn ó kú ṣe èyí ó tún kúkú sínú rìbá ó kàn kú sí rìbá wọ́n máa kọ́ pé iṣẹ́ náà ní í ṣe járọ̀ àlẹ́ ìhàmẹ̀lùhù lẹ́dẹ̀ẹ́ káàná ìhàmẹ̀lù wà ó jírí àlẹ́ ìrìsìkòhù jíjẹ rẹ̀ àti mímu rẹ̀ tí ń jẹ láyé wọn ó máa tẹ̀síwájú láti máa fún jẹ máa fún gbogbo ṣe tún kù náà Aya wà nù Quran, la tahsabanna alladhina kutilu fi sabilillahi amwatan. Ẹ má ṣe rò wípé, tàbí ẹ má ṣe máa rò wípé, la tahsabanna alladhina kutilu fi sabilillahi. Àwọn tá pa sójú ọ̀nà Ọlọ́run, amwatan. Ẹ má máa pè wọ́n lókú má, wọ́n lè gbá dikú. Bal ahya alààyè ni inda ń dàrọ́ bí lọ́dọ̀ olúwa wọn. Yurzakun, wọ́n fún wọn jẹ, wọ́n fún wọn mú ẹyẹ òkàmọ́ni. mo pé wà fitan ọ́sà kìí ṣe fitan gan o wà fatan fatan lọ́dọ̀ apá kan àwọn àfà futan ní ìwòdí alágbà tí mo ń kàlẹ̀ kọ́dà tí wà ámìnà kí mo pè lẹ́ẹ̀kan fitan kìí ṣe fitan fatan jamu o fati fàtì jámù ẹni fàtàn tàbí fùtàn gẹ́bà àfà ṣe ṣàlàyé fìtínà sàárè ìbéèrè inú sàárè yẹn is saved from it tàbí woman u tàbí amina ó ti bọ́ lọ́wọ́ ìbéèrè inú sàárè ìyẹn ni ẹ̀rí pé àwọn ẹlẹ́ẹ̀kẹ́ lónìí ànábì ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run alákọ̀ọ́kọ́ ànábì àwọn òjíṣẹ́ àwọn wo nípò kejì àwọn olódodo àwọn olẹ́lẹ́kẹta àwọn tó kúkú iṣẹ́ ìdí ẹlẹ́ẹ̀kẹrin ni mọ̀rọ̀bìtún àwọn tí wọ́n ń ṣọ́ àbáwọ̀lú tó jẹ́ ìlú Islam orùkútí inú ẹgbàwá mi ti àbọ́wà ní sunan abidaud àdí 2500 hmm? an fàdọ́là lónà ubayt anna rasulallah sallallahu alaihi wasallam kọl anabi ni kullu lè mayyiti yuktamu ala amalihi illa al-murabbi gbogbo òkú tó iṣẹ́ rẹ̀ ti parí nìyẹn wọn ò ní sọ pé ń ṣiṣẹ́ lọ mọ́ ìlànẹ́bì fi ní ká ma tọrọ ọkú nínira bá dí torí bá jẹ́ ní tí ò bá kú yóò àti tún ṣe dáadáa sí tó bá sì jẹ́ dàkejì ẹ̀ tí ní rí tí ò bá kú yóò láǹfààní àti túbá ṣùgbọ́n bẹ́ jáde láyé báyìí gẹ́bí àdìsàn ànábì ṣe sọ ọ̀rọ̀ pé ìdá mẹ́ta àbùdó bẹ́rù sí nǹkan bá ti kú báyìí iṣẹ́ rẹ̀ parí náà nù ànábì sallallahu alaihi wasallam ní ó wá ń sọ ń bì wípé ilalmurabit àyàfi àwọn tí wọ́n ń ṣọ́bodè ìlú ti Islam ogun mọ́wà kó mọ́kòwò kó lù fàyínà ò ìyẹ́ ni mò láhú àmàlúhù ìlàyà omilkiyama òun tí ẹ̀ iṣẹ́ ó máa ó ti kú wọ́n tó ń kọ́ fún ìwé tẹ kò dúró wọn ò pàdé wọ́n sá máa kọ́ sí yóò mọ̀ títí dòjò àlìkìyàmù wàyò àmẹ́nu wàyò àmẹ́nu ní fìtánì kọ́bùrì ẹ̀rí ní fàtánì kọ́bùrì wàyò àmẹ́nu ní fàtánì ní ohun ẹnu mi ló kàn pé fífí látẹ̀kàn mélòó ọ̀nà mélòó wọn pé dọ́pítẹ̀ ó lè jẹ́ fatan ó sì lè jẹ́ kí ni futan lè jẹ́ futan yọ amẹ́n ni fatan kọ̀bù á tún wá là wọ́n á lọ́kàn balẹ̀ níbi kí ni they are safe àti níbi kí ni níbi ìbéèrè àwọn oníbéèrè ní sàárè hmm? sọ́lọ́n kò ṣàánú ó di mélòó tá a dárúkọ wọn mẹ́rin kọ́ mẹ́sàn ìbéèrè wáyé pé ọ̀sìgọ́rù alìmẹ̀jàní àwọn ọmọ kéékèèké ń kọ́ àtàwọn torí wọn àtàwọn ayiri ọmọ èké àti ìwèrè hal yuftanuna aula yuftanun sheik fèmí béèrè sáà dán wọn wò àbá ní dán wọn wò náà apá kan náà àwọn àfáà ní innal majanina was-sidara la yus'alun àwọn ọmọ kéékèèké àwọn wèrè àtọmọdé wọn ò ní béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn lè annahum ghayra mukallafin torí pé òfin ẹ̀sìn gangan wọn kìí ṣe ń ta àlàbọ̀ lọ́rùn wọn ṣe mukallaf wọn ṣe ẹni tí òfin ẹ̀sìn ti dẹ́ta àlàbọ̀ lọ́rùn the responsibility of religion, of worship, of obedience to Allah is not placed on them. Okay? They are free from the responsibility. Ìgbòrò pé tí yóò bá wọ́n bá yíwá bá lábọ̀ lọ́rùn èébò ó yè díẹ̀, ọlọ́run fi yíwá. Wà ìdàkánù káànù bẹ́ ìrọ́ mùkàlàfín tí wọ́n bá kí wọ́n ṣe ẹni tá ẹ̀fin ẹ̀sìn bí tá làbọ̀ lọ́rùn gbà náà fa iná húlá ìsábà àlè a jẹ́ pé kò ní síṣirò fún wọn wọn ò ní ṣèṣirò ṣẹ́ tí lá ilá àlàmàǹkánà mùkànláfán yóò ákọ̀bù alàìmáà the responsibility of obedience to Allah has been paid, has been placed on such a fellow. You are Qabu al-Ma'asi, a jẹ níyà lórí àwọn ìyapa ọlọ́run rẹ̀. Tàbí ó ká sọ wípé torí àwọn afọ́ ní usul, bàbá òfèmí náà ló ṣàlàyé o nínú nínú usul al-fiqh wọn. Al-usul min ilmi al-usul. Àwọn ló kọ dírà yẹn, wọ́n tún ṣiṣẹ́ àríò rẹ̀ ìgbà tí wọ́n sàlàyé fún wa nípa nípa ń pè ní àlèwáàjì ọ̀ràn ẹ̀ wọ́n ní wọ́n ti mú wá ọ̀ wọ́n ní ma amọ̀rọ̀ bí ìṣàárí aláwájí ìlìsàm ma amọ̀rọ̀ bí ìṣàárí ó aláwájí ìlìsàm nǹkan tọ́lọ́wọ́n bá pa láṣẹ irú àṣẹ wo ni àṣẹ ọ̀ràn ẹ̀yàn dandan gbà àwọn kan tó wá máa ń sọ yí pé mọ́ yùsáàbù yùsáàbù fàílùhú wà yùákọ̀bù tààríkù nǹkan tó jẹ́ ọ̀ràn èèyàn omi ń tá san ẹni tó bá ṣe lẹ́san dáadáa ẹni tó bá sì gbé jùlẹ̀ á níyà wọ́n wá ní kọ́tọ̀ kan wà bẹ́ẹ̀ àṣìṣe kékeré kan wà ń bẹ pé a lè sọ pé yóò á kọ́bù tàríkù wáyé sàhíkù tàríkù olè ẹ̀kọ́ ọba wọn ní ẹ̀lú bá wọn ẹni tó gbé jù sílẹ̀ ti ní ẹ̀tọ́ síyà lọ́dọ̀ ọlọ́run ẹnu wọn ò gbà láti pẹ̀lú májẹ̀mú pé ẹnìyàn ò di ẹbọ sẹ́rù ẹ̀ ẹ̀ṣẹ̀ tọ́lọ́run yìí forí rẹ̀ yíyàn ní ẹ̀sẹ̀yàn bá ti tó kú tí ò tún bá ti ẹbọ o náà ni kúfùrù àti nifak gbogbo ẹ̀ náà ṣe ikú ilá almonafik àbíyàfígbé monafik ń tiẹ̀ láìlà ulà ìwàlẹ̀ ilà àbùlà kò sí ń bí kò sí lọ àmádájọ́ kèfèrí náà ní náà ni ó wọ̀ kò sì ní jáde ń bẹ̀ ìyá rẹ̀ ó bẹ̀rẹ̀ lágbára torí òun rò pé òun tan ọlọ́run jẹ yìí unala wàhùwà kọ́ọ̀dí ọlọ́run ní sì ń tàn òun rò pé òun tan náà lọ́nà tó kọ́ àbàjá bá ti ṣàlàyé ẹ̀sẹ̀ yìí ẹlákùnsá àlàyé wọ̀ yìí tí ìṣe ń sọ lọ́kọ̀ kan tí ó dàrú rọ́rọ̀ àkídà ní bùkátà sálàyé kìí ṣe dáwúrú mo ti rẹ́nìkan tó sọ ẹgbẹ́ kí ẹ̀ tí máa ti ṣe program máa ń gbádùn ẹ̀bọ̀ kí n dórí pọ́ìntì kan kí n sáàmù ìyà káàkiri ní àná ó ẹ̀sìn ò lè yí ọ tí mo bá máa ń ṣàlàyé ẹ̀lẹ́yọ kọ̀ọ̀kan kò ṣeé ṣe ó dà ní ìsìn abẹ́ wa mọ́tò mọ́tò bá ti wọnú káà kíkì ẹ̀ kó ṣí ọkọ̀ tó bá wọnú ọkọ̀ ṣí hmm, kó sì bẹ̀rẹ̀ sí lọ movie tí àgbẹ́ ẹni tó gbọ́ débẹ̀ rẹ̀ tí àgbẹ́ yóò máa ju ara nínú ọkọ̀ ní kó yá kọ́kọ́ lọ yàrá handbrake wà ń bẹ̀ ìjánu ọwọ́ handbrake ó ti wà ń bẹ̀ tó ti mú ọkọ̀ mọ́lẹ̀ àbí ṣe kò ní yọ ọkọ̀ ní gbéra ẹkọ́mọ̀sí ń jíà kódà kò jọ tòmátìkì yóò sásọ pé ó yá nìṣó máa lọ so kéèyàn wá sọ ń gbà tó bá dé di ọkọ̀ kí ni ó ṣe tí ó lọ́rọ̀ àkídà ní ìsìn òun jẹ́ ní bùkátà sálàyé gan bí torí ló jẹ́ kọ́pọ̀lọpọ̀ mùsùlùmí jẹ́ ẹlẹ́bọ ṣùgbọ́n tó rò pé mùsùlùmí lò tàbí ká mú wá lọ́nà yìí wípé olófà tọ́pọ̀lọpọ̀ mùsùlùmí yẹ̀lẹ̀ Yorùbá tí wọ́n fi jẹ́ ẹlẹ́bọ láì mọ̀ pẹ́lẹ́bọ làwọn torí pé kò sí àlàyé ìfọ́síwẹ́wẹ́ àti ìsọ́gàn mùsùlùmí tá ń pè ní àkídà ó gbà tí wọ́n sọ fún wa ta ti mọ̀ láti kékeré ìsúnmọ́ láìláìláà ní kò sọ́bà kan àfọ́lọ́n ẹni tó bá mọ̀ tó bá gbọ́ àgbọ́yé láìláìláà pé kò sọ́bà kan àfọ́lọ́n làgbọ́yé ibi ẹ̀ tó gbọ́ yóò ṣẹbọ tí ò bá gbọ́yé pé ìjọsìn ò tọ́ sẹ́nìkan àyàfi Allah nìtumọ̀ láìláìláà yóò ṣẹbọ ó tún wá lè ṣẹbọ náà tó bá tún gbọ́yé pé ìjọsìn ò tọ́ sẹ́nìkan àyàfi Allah láìmọ̀ tó mọ̀ tí ń jẹ́jọ fún None is worthy of worship in truth except Allah. If you understand La ilaha illallah to mean there is no God except Allah. You don't understand no none is worthy of worship except Allah. You are going to become a mushrik. That one is not even enough unless you understand what is meant by worship. Tó o bá mọ̀ tó mọ ìbáadà, ó tún ṣe bọ̀, ó sì máa ṣe láìláìlàlà. Kódà lójúmọ́ ẹlòmíì one thousand ẹgbẹ̀rún kan ní láìláìlàlà tó máa ń fà láàárọ̀. Yóò wá lè túmọ̀ yẹ́lẹ̀ iṣẹ́ ìṣàkà. Lójúmọ́ àwọn gbọ́dọ̀ má ṣe láìláìlàlà ọgọ́rùn-ún kílẹ̀ tó mọ̀. Láàsì mi tò ní. Àmọ́ bàbá yìí ní ìsìn, tá a bá wo àpò àdúgbò wà ń bẹ̀ àwọn mọ́tàgbàmọ́lẹ̀ oríṣiríṣi ló wà ńlẹ̀ nínú ẹ̀ ni àlùwó nínú ẹ̀ ni ànàsáré nínú ẹ̀ ni ṣubú sí ẹ wà àwọn oríṣi mẹ́ta òká ní o èyí tó bá tọ́ sí ọ ní òfì sọ́wọ́ tí ó fi lù nínú ẹ̀ ni tí wọ́n máa fi lù yàn tẹ́yìn ó máa sú ara tó kàn máa yàgbẹ́ náà ni omi ìgbẹ́ ó máa tọ̀ sára nílẹ̀ náà ni kó ti pàyájọ́ àlọ́ rámi rámi kó tọ́ ọmọ lọ tí wọ́n bá lọ ọbẹ̀ kó pè padà ó sì ń ṣe 1000 lójúmọ́ tẹbá yóò àwọn fi ń dáàbò bo ẹ̀sìn náà so ó ṣe pàtàkì àwọn àlàyé tàn máa ń ṣe lọ́kọ̀ọ̀kan kágbọ́yé àwọn àfáà fi ń ṣe àwọn tírà yóò ṣe lásán ẹ̀rípa àwọn náà fọ́ sí wẹ́wẹ́ ni tírà yìí ní ìfẹ́ àlàkídátùlù àti àṣíṣẹ́kì fúláìmù ti ẹni akọ̀ yìí a ti sọ pé ìlú kan tó ń jẹ́ wáásìsì ló lọ ó ṣe wáásì ṣàlàyé tí ń jẹ́ ìgbàgbọ́ fún wọn ń tẹ́ sọ fún ẹ wa kọ́ sínú ìwé àbí sọ́márì tàbí eréfèé tàbí ṣókí nǹkan tó bá wọn sọ yẹn wa wá kọ pé àkídà wàásì tí ẹgbà tó ń lọ ìlú wáásì ṣùgbọ́n àwọn àlàyé tó sí ń bẹ̀ yẹn ò sí ń bẹ̀ lórí ọkókó kọ̀ọ̀kan àwọn ti gbọ́ sáàbá tí wọ́n ń ka kókó kọ̀ọ̀kan yẹn wọ́n mọ̀ rántí àlàyé tó ṣe kí ni tó ṣe lórí ẹ̀ àwọn àfáà ní àlàyé wọn ò sí ń bẹ àlàyé yẹn ni bàbá òfin ní ìwà ṣe fún wa ká lè gbọ́ yìí náà àwọn àlàyé tá a ti ń ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ gan àgbọ́rí gbogbo tàfírì ìlú kò sẹ́ni tó ṣàlàyé wa pé ni ó kàn sọ ni pé máa ka àmọ́ ka àmọ́ yìí ka àmọ́ àwọn ìfọ́síwẹ́wẹ́ yẹn ò ní sí ń bẹ̀ kéde bá ń bú wọn o à ń ṣàlàyé pé ìmọ̀ ẹ̀sìn àbí ẹni tí ó ṣàlàyé ẹ̀sìn ní bùkátà sí ìmọ̀ tó kún tí ò bá sì nímọ̀ tó kún kò ní mọ̀ sàṣì àgẹ̀rẹ̀ kò ní kọjá àlà ibi tó mọ̀ dé òní ó sọ mọ̀ tí wọ́n bá bí kọjá ibi tó mọ̀ yóò òun ò mọ̀ òun ó lọ wádìí tàbí òun ó béèrè tàbí ẹ tún lọ béèrè lọ àwọn lágbájá tó má mẹ tó mọ ẹ béèrè lọ rẹ tàbí tí ò bá sùn ẹ tún béèrè láwọn onímọ̀ mi kò ní fọpọ́ lọ gbé kalẹ̀ ọlọ́run ṣàánú wa torí náà apá kan náà àwọn àfáà ni innahum yuftanun ayé onímọ̀ ń kà lọ la yus'alun òun ò ní béèrè lọ́wọ́ لأنهم غير مكلفين hmm? torí pé àwọn yẹn ẹ̀sìn kìí ṣe ń tàà làbọ̀ wọn lọ́rùn ìdílá ìsáàbà ilá alàmàǹká يعاقب mukallafan yóò ákọ̀bọ̀ aláìmàáàfù àyàfẹ́ tó bá ẹgbẹ́ ìsìn ti di tàà làbọ̀ lọ́rùn tí a mọ̀ jẹ́ níyà lórí ìyapa ọlọ́run ibẹ̀ ni mo ti yà lọ fẹ́ bá rántí nípa pé tí wọ́n bá sọ pé nǹkan jọ̀ràn yìí àásán hmm? lẹ́sàn téèyàn bá ṣe àìmọ́ṣe nǹkan tọ́lọ̀ ń ṣe lọ́rùn èèyàn yẹn tó dẹ̀ jẹ́ mú mi ní ó ti lẹ́tọ̀ọ́ sí ọlọ́run ṣùgbọ́n ẹnu wọ ọgbà láti là á mọ́lẹ̀ pé wọ́n ó jẹ́ níyà torí kọ́lọ̀ lè forí jì bẹ̀mùjọ́ a lọ pé àwọn ẹ̀ṣẹ̀ kan wà tọ́lọ́run ní forí jì náà ní kílẹ̀ ẹ̀ṣẹ̀ táyà kúrá náà ló sọ inna Allah la yaghfir an yushraka bihi la yaghfir an yushraka bihi ọlọ́run ní ṣàforíyìn kéèyàn bá mórogún o wa yaghfiru ma duna dhalika liman yasha àmọ́ máa ń ṣàforíjìn fún ẹ̀ṣẹ̀ míì tó bá ti yàtọ̀ sẹ́bọ̀ fún ẹ̀ tó bá wá wù ní kèṣe gbogbo wọn ta ló wá mọ̀ bóyá ni wà nù àbí òsì إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواء النار وما للظالمين من أنصار ẹni yòówù tó bá ti mú ẹbọ tó ti di ẹbọ mẹ́rù àárẹ̀ tí ń ṣe yóò bá ní sọ ò lómi pé tó èèyàn tó máa ń ṣàárẹ̀ àárẹ̀ náà ní gbogbo nǹkan wọ̀nyí ìyẹn pé ẹ̀ṣẹ̀ tó ń dá ẹbọ wà bẹ́ẹ̀ ọlọ́run ní àlìjánà ti di ìwọ̀ fúnru ẹni bẹ́ẹ̀ wà wá ònà sí bùdé sí rẹ̀ nínú náà wà má lè dọ́ọ̀lì nínà ní àǹsọ gbogbo ẹlẹ́bọ kò ní sí olùrànlọ́wọ́ kan fún wọn lójú àlùkí àmọ́ ẹ ànábì ó sì pẹ̀ ànábì ni ó gbà mí ìgbà ọmọ mi bó bá dà láìra kò ní gbà kò ní gbọ́ mẹ́ ànábì ò lè sì pẹ́ ẹlẹ́bọ kó wà lè jẹ́ náà láyé ìpẹ̀tà ànábì ó tá à ń pè ní ṣàfá àtùlù ògùnmọ̀ tàbí lè pè ní ṣàfáàtùlù kúbọ̀rọ̀ ó ní pé tí ọlọ́run ó dájọ́ kọmọ náà máa lọ náà kọmọ àjẹ́nà máa la àlìjẹ́nà ní mọ́kìf láyé ìdúró nígbà kálukú bá ti tó ń ta àti dúró síbẹ̀ fún nǹkan bí 50,000 years ló ń kàtayé 50,000 years bàbá kan kú wọn ní 150 years yóò bàbá ìmọ̀ pẹ́ láyé o yóò dúró níwájú ọlọ́ọ̀lá àlìkìyàmọ̀ ní ìlọ́po ọgọ́rùn-ún ọdún yẹn lọ́nà kíni lọ́nà 50,000 lọ́nà mẹ́wàá lọ́nà àádọ́ta nípọ̀nà mẹ́wàá ní ọ̀nà mẹ́wàá nípọ̀nà àádọ́ta that's 50,000 yẹn ní òbí dúró àwọn abẹ́ lọ́n kó wà lábẹ́ arṣẹ́ ọlọ́jẹ́ wà ń abẹ́ ní ìdájọ́ kọ́mọ náà lọ náà kọ́mọ kéèṣe pé kọ́mọ náà lè wà lùjẹ́mà nínú àwọn ẹlẹ́bọ̀ ní mọ̀ pé ọ̀rọ̀ yẹn wà dẹ̀dẹ̀ so torí náà ṣéèkì fẹ́mi ní yasahiku lè ẹ̀kọ́ ọba ó lẹ́tọ̀ sí ya ẹjẹ́ tèmi náà wá fi kékeré kan kún tá a bá rẹ́ nìkan tó jẹ́ lẹ́bọ̀ báyìí ẹnu wọn ò gbá pọ̀ mọ́ náà lẹ́nu yìí ò káláré gún báyìí tóró lè lọ tú bá tó kú nípa lè sọ pé tó bá kú lórí ti ń ṣe ìyọmọ náà ni ṣùgbọ́n tá a bá fẹ́ sọ̀rọ̀ mọ́tòlákan ìtìlákan eléégún ọmọ náà ni wọ́n ṣùgbọ́n eégún kan pàtó ta mọ̀ báyìí bóyá gàfárù ní jẹ́ àbí kàárù ní jẹ́ tó ń gbé egún kàárù ọmọ náà ni ó kò gbẹ inú wa tó bá lọ tú bá ń kọ́ ó sì lọ jìyà nù náà kí so àì pé èèyàn kankan lọ́mọ náà tó bá wà láyé ṣùgbọ́n a lè sọ páwọn tó bá ń ṣiṣẹ́ báyìí ọmọ náà ni wọ́n tàbí ká pè wọ́n papọ̀ bẹ́ẹ̀ torí ìtumọ̀ ilé eégún náà lẹ́ni tó ṣe eégún kù ẹ̀rọ àgùntí bẹ̀yẹn yé díẹ̀ ẹnu wọn ò sì gbàágan ká sọ pé lágbájá ọmọ àlìjẹ́ náà tó bá tún lọ yí padà tó dọ ọmọ náà ń kọ́ hadith abdullahi fúnni Mas'ud radiyallahu ta'ala ni tó ní ànábì ó ní sọ́ọ́díkù masduk àti sọ̀rọ̀ lórí ẹni pé kò tó lọ òun ló sọ pé àwọn nǹkan bẹ wọ́n máa ṣiṣẹ́ àlìjẹ́nà hátà máa ya kúnnà bẹ́ìnáwó àbẹ́ìná ilẹ̀ tìrà ó bù sáátà ó bù kékeré wà náà ló sẹ́kù dìrà gan ni apá kan one arms length ìjọ́gbẹ̀ ni one arms length dìrà látòrí ìka àárín ìka ọwọ́ wa márààrún èyí tó wà láàrin yẹn middle finger sígbọ̀n ìgúnpá to the elbow that length is called arm span olókù tí ó fi wà àlìjẹ́nà fàyásíkò àlè ìkìta àkọọ́lẹ̀ àgbàwájú fàyá àmẹ́lẹ̀ àlì náà ní ó bá bẹ̀rẹ̀ sí ọmọ náà fàyàdùkú làhà ní ó bá lọ wọ́n bàbárí ìṣẹ́wọ́n ṣiṣẹ́ ọmọ àlìjẹ́nà bọ́ ní táàmù ń sọ ní iṣẹ́ rẹ̀ tó ń ṣe láàmù ń sọ á ń kírun torí parí tí ń kì gbogbo ọmọ àlìjánà lágbájá kò gbẹ̀nà wà ó bóyá ó ń ṣe bọ́nù yàrá òmà tó ti ba gbogbo iṣẹ́ yẹn jẹ́ a lè sọ pé à ń bẹ lọ́hùn a ní èròǹgbà a ní ìrètí fọmọ àlìjánà ni àyàfà àwọn tẹ́ẹ̀rí wà fún nínú kòrán tọ́lọ̀ ti pè wọ́n lọ́mọ àlìjánà tàbí nínú súnnà ní hadith tó lálàáfíà sáàmàbí sọ pé ọmọ àlùyàn náà ní lágbájá bírò káṣà nipa ń sọ̀rọ̀ nípa níjọ́kù ó wá ń sọ̀rọ̀ ní títí tànábì fi sọ pé àwọn ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin kan wà 70,000 ọmọ èèyàn ni wọ́n wọ́n wà àlùjànnà láìṣèṣirò iṣẹ́ bẹ̀rọ ìrẹ̀ ìpààrọ̀ They will not account for anything. They just go to paradise like that. Mélòó ni wọ́n? 70,000. Àwọn ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin. Sàábé kan wọ́n wà ń bẹ̀ ìjọ́ náà ń pè ní Ukasha. Ukasha wá ní, ànábì bá ń bẹ lọ́n kí wà lára wọn, ànábì ní áńsà mi ni ò. Ó ti ara wọn ní ọ́. Lọ́kùnrin kan bá ti dá, ànábì jẹ́ ìrúnlẹ̀ jẹ́ wọ́n bẹ̀ ànábì sábà kọ́ka Ukasha. Ukasha ti gba wájú ẹ̀. so irú káṣà ní ìsìn ẹnu wa gbà máa lè jẹ́ náà torí pé wá so nínú àdìsí ẹ náà wọ́n tán kọ́ wa lẹ́kọ̀ọ́ pé ká máa tọrọ oríire kéèyàn mọ́ fàtẹ́yìn kí lòun ò tún káṣà fi tọ́ ó mọ̀ ẹjẹ́ àtọrọ wá fẹ́ orí òní yìí wò bá kan yẹn àmì táwọn mọ̀lẹ́kà bá ní àwọn ọmọ tó jẹ́ àmìlẹ̀ kan gbà wájú ẹ̀kọ́ kí ló sì olóyè yára gbogbo àwọn ọ̀rọ̀ táà ń sọ ọ̀rọ̀ àkídà ni o àbí kìí ṣe ọ̀rọ̀ àkídà tó lòmí ò mọ̀ à ẹ̀rí kan tó kú rọ̀díyà lọ́ta là ní ṣéèkì kan tó kú lọ́ fi rọ̀díyà lọ́ta là ní àwọn sọ abàdẹ̀ nìyẹn wà fún bọ́lọ̀ ti yọnu sí rọ̀hímọ̀wúlá ọlọ́ọ̀bá ní kẹrù rọ́ṣìmọ̀ọ̀lá ọlọ́ọ̀bá ní ṣegírí à ń sàdúà fún náà ní pé kọ́lọ̀bá ní kẹ fẹ́rì mọ́dí ni dìmánà allahu yarhamuhu ọlọ́ọ̀bá ní kẹ eh, Eyín fún ẹni tí ń ṣe lọ́n pé wọ́n sọ pé alẹ́kọ̀ọ́ sí àmì ọlọ́run ní danger wà ń bẹ̀ kí ni yóò bá danger ewu ó léwu ewu tó wà mẹ́ ni pé téèyàn bá ń ṣe lọ́n pẹ̀lú ìgbàgbọ́ wípé òun lẹ́kọ̀ọ́ sí ẹ̀ṣẹ̀ lẹ́ẹ̀kan sí téèyàn bá ń ṣe lọ́n pẹ̀lú ìgbàgbọ́ pé kí ni òun ní ẹ̀tọ́ sí ẹ̀ṣẹ̀ ọlọ́run pàṣẹ ó yapa ẹ̀ tàbọ́lọ̀ mímọ́ ṣe òun máa ń ṣe ìgbàgbọ́ ẹ̀ wá ni pé òun lẹ́tọ̀ọ́ sí tàbí wípé wáàdù àdéhùn ọlọ́run póun ó bí àjẹyẹ kò dọ́dọ̀ kò kan rú àwọn ẹni ò ní jẹ́ mùsùlùmí mọ́ ó tún ti padà dẹ́lẹ́bọ̀ tòdé ẹ̀ máa lóun ń ṣe lọ́n bá ń sọ ẹni ẹni tó ń ṣe lọ́n tó wá ń páyà ìyà tó wá ń di ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀yìn tí ọ̀wà rírì ọkàn mọ́ mẹ̀rú mọ́ ń bà lórí ẹ̀ṣẹ̀ tó tún mọ́ ń bẹ lọ́nkọ̀ lọ́nsàánú foríjì kódà lórí ọlọ́run dákúnjẹ́ ń fẹ̀ṣẹ̀ yílẹ̀ tí àpá sọ nínú àlàyé bàbá òfèémì lórí àdúrà nínú tẹ̀fsìrì gbà tí wọ́n Ibrahim aleyhisalam àti ọmọ rẹ̀ nígbà tí wọ́n kọ́ Kaaba wà ibi Ibrahim lè kọ̀wá ìdà nínà dìbẹ̀ wa Ismail rọ̀bánà takọ́bàlì nínà ìnàkà àǹtà samiul alim kí tó fi ní rọ̀bánà waj'alna muslimaini laka wa min duriyyatina ummatan muslimatan laka wa arina manasikana wa tuba alaina olúwa ṣe àwa yìí èmi àtọmọ mi ànábì Ibrahim àti Ismaili mùsùlùmí méjì ni a jẹ fún ọ àti àwọn ọmọdé wọn ọmọ wa tí wọ́n ní ìjọ olùjuwọ́ ju sẹ̀sílẹ̀ fún ọ ọ̀rì iná mọ̀nà sí kàrà ibùdó iṣẹ́ hajj àwọn ìjọsìn táàmù ṣe ní hajj mọ̀nà síkù nìyẹn fi wá wà túbà lẹ́yìn náà gba ìrònú pìwàdà wa ṣéèkì pé ní wá láhàzọ̀ wọ́n ṣàkíwọ́n pé làkíyèsí wa sí nǹkan kẹgbẹ́ ṣẹ́rí gbọ́dọ̀ wà túbà lẹ́yìn náà tàà máa ń tú sí pé gbà túbà wà pé ó kó sínú fi wá ṣe kò gẹ̀ túbà wà wà tíkìnà tọ́wò bàtà kéèké ṣe ọ̀rọ̀ pa àti túbà tán ọlọ́run àgbà tún fi wá ṣe kò gẹ̀ tí ó lè túbà ó kó sínú ẹgbọ́rọ̀ yẹn yé so nítorí náà àwọn èèyàn ní o là ń sọ yí o yẹyẹ tó yẹ wọ́n ní ká mọ́ mutí àǹfààní ara wa náà ní ẹni tó mutí tí kùn rẹ̀ wú o ní ó jìyà rẹ̀ kankan lọ́hùn tó bá o bá di láìsàn kò sí tó kàn ọ̀rọ̀ sọ pé ọmọ náà ní àwọn kan wà àwọn kan wà tí ní fìyà jẹ wọ́n wọ́n kà wọ́n pé mẹ́ta ni wọ́n kí n tètè sọ ọ́ torí ẹ tó gbọ́ tó lọ tó só tó sáré lọ sàlùwàlá tàbí tó lọ tọ̀ tàbí tó lọ fẹ́ yàgbẹ́ ibi tí mo sọ dé ìlú gbọ́dé ló wá ní ìsáàsì mi sọ bẹ́ẹ̀ tí mò ń sọ ni pé wọ́n sọ àwọn èèyàn kan ló sọ bulẹ̀ pé ìsọkúsọ lọ̀rọ̀ yẹn wọ́n láwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ọ̀rẹ́ ọlọ́run ni wọ́n wọ́n ní ipò ọ̀rẹ́ tí wọ́n wà sọ́lọ́run lọ́tọ̀ọ̀tọ̀ èyí tí wọ́n wá sọ tó kìrìn ní pé ẹnìyẹn gbóòwú kó ṣe tọ́lọ́run gbóòwú kó má ṣe tọ́lọ́run kò bá fi gbogbo ìgbésí ayé rẹ̀ látàárọ̀ dalẹ́ ìgbìnà ní gbíǹsì kò bá fi gbogbo ìgbésí lẹ́nu wọn ní ìsọkúsọ ni wọ́n ń sọ yẹn kò bá fi gbogbo ìgbésí ayé látàárọ̀ dalẹ́ ẹmu ní fi mu ọtí ní fi mu èèyàn ní fi ń pa látàárọ̀ dalẹ́ jìbìtì ní fi ń lù irọ́ ní pa kọ́ ọmọ àlìyàn ọlọ́run ní ibi torí pé ọ̀rẹ́ ọlọ́run ìsọkúsọ ọ̀rọ̀ ni o wàínà láàmàrọ̀ lọ́ọ̀lì mọ̀rìsàlín torí pé ọlọ́run pa àwọn ànábì ọlọ́run gangala anyway wọ́n padà sọ gan pa àwọn èèyàn ju àwọn ànábì ọlọ́run lọ àwọn èèyàn tí ń lọ sí ìjẹ́ máa ń pè láàkíkà àkíkà ọ̀rọ̀ lẹ́bá ti wọ́n ní uh, uh, àkíkí ìsọkúsọ ní sọ ní ọlọ́nkú làwà ń bẹ̀. lọ àwọn tó bá nírú gbàgbọ́ bá ń lẹ́ìsàbí mùsùlùmí láàkín náhànú ánà wallahu ta'ala a'lamu la ukaffiruhu ala dhalika irú ẹni bẹ́yìn ẹ lọ́dọ̀ tèmi mi mẹ́lùmí mi ò ní pè ní kéfìrí o torí pé mo mọ̀ pé aláìmọ̀ kan tó gunra wọn ní ọ̀rọ̀ òye tí ń sọ gan òye kí láti á lẹ́kọ̀ọ́ fúnra rẹ̀ ní ọ̀pẹ̀ àṣẹ́nu kúfúrú ló ń ti ṣe kí ni ó ló ń ti wà so ìtìlákọ́ kèfèrí ni wọ́n lápapọ̀ ṣùgbọ́n ẹni tá a rí níwájú wa ti ń sọ bẹ́ ọ̀rọ̀ òye akọ̀ sàlàyé fún tọ́rọ̀ bá ti wá yé tán tó wá jókòó síbẹ̀ wà mẹ́yìn yóò ṣá kíkí rọ̀súùlà min ba'di ma tabayyana lahu al-huda wa yattabi'u ghayra sabili al-mu'minin ẹni tó bá yapa òjíṣẹ́ men yushakiki rasul mímbáàdì lẹ́yìn má tàbá yánà làwúlùdá ìmọ̀nà ti yé ó ti gbọ́ ogun wáàzá ti ṣàlàyé ó ti yé ó wá wo gbogbo lórí ànù yẹn mímbáàdì nùwà lí ì má tàwàlà sẹ́rí nǹkan tó ọ̀nà tó là fúnra rẹ̀ á dáadáa á filẹ̀ mẹ́ nọ́sílì ìjà àwà lọ jù sínú ẹja àdánmà wàsáà nọ̀sìrọ̀ ó burú Eh, apá gan ìmáàmù ni ó mọ kí ó ṣe wẹ́ wọ́n ló ń tẹ̀yàn rìn kèfèrí ni mi ò kírun lẹ́yìn imam o lè ìtàwà fà sọ náà nìyẹn lọ síbò mi ṣùgbọ́n ẹnu wa ò gbà láàzọ́ pé ìmáàmù mọ́sùkì ń kèfèrí ni ó ń tẹ̀yẹ̀ pé ìwọ gan ló ń pè ń kèfèrí òmọdí ó ní ó ní káwọn mọ́ ran àwọn mùsùlùmí lọ́wọ́ pé kí wọ́n máa lọ sọ́dọ̀ àwọn babaláwo ó torí kó fẹ́ ran àwọn mùsùlùmí lọ́wọ́ kí wọ́n bá máa lọ sọ́dọ̀ babaláwo àti wòlíì wọ́n wá ní kèfèrí yóò ní wọ́gán ní kèfèrí torí kó fẹ́ ká mùsùlùmí di kèfèrí owó ọmọ pé yanrìn títà yẹ gangan ti gbé yẹ̀kó ní ìpà á lọ ṣàlàyé fún ni lẹ́yìn tọ́rọ̀ bá wá yé tán tán ní àmọ́ tóun fi ń jẹun ni ó òun ò lè fílẹ̀ torí tóun fi ń jẹun ni ọlọ́run gan máa understand pé ebi gan lè sọ̀yàn di kèfèrí ìgbà náà kìkìrì ọlọ́run sànà ọ̀rọ̀ kan láti lọ́bẹ̀ o yẹ̀stàhí kò lè kọ̀ọ̀bà wà áwùláì láyò àkọ̀bùn ní apá kan náà àfà wá ń sọ nípa àwọn wèrè àtàwọn ọmọ kéékèèké pé wọn ò ní béèrè ìbéèrè lọ wọn nínú sàárè nítorí pé ẹ̀sìn kìí ṣe ń ta làbọ̀ wọn lọ́rùn the responsibility of worship has not been placed on them ojúṣe ẹ̀sìn kò sí lórí wọn torí pé wọ́n jọ méjì àbíwèrè wàlẹ́ ìsàlàwí làṣàwà kò sí nǹkan kan fáwọn èèyàn ẹ̀wọ̀n yìí wọn ò ní jìyà kankan àfi ẹ̀san ìrìn àmì àmìlá sọ́ọ̀lì àti ìsàbùnà àlè tí wọ́n bá ṣe dáadáa á sọ wọn lórí ẹ̀ ká tẹ̀síwájú nípa ọ̀rọ̀ yẹn torí pé kò tán sílẹ̀ mú tó fẹ́ ká gbọ́ sí ọ̀rọ̀ yẹn lóòótọ́ àwọn èèyàn sọ̀rọ̀ nípa ẹ̀ ṣùgbọ́n á bóyá máa sì padà sọ̀rọ̀ lórí wọn insha Allah ta'ala lóyé máa tún fọ́ àìsọ̀rọ̀ díẹ̀ lórí wọn ṣéèkì tí wọ́n ní wà kọ́ọ̀lá báàgìlì òlàmà àwọn míì nínú àwọn àfá wọn ò sọ táwọn tàkọ́kọ́ sọ kí láwọn tàkọ́kọ́ sọ ń kọ méjì àti wèrè wọn ni wọn ní béèrè ọ̀rọ̀ lọ nínú ẹ̀rí wọn náà ni wípé nínú ẹ̀rí tí wọ́n mú wá ní pé ànábì ní rúfẹ́ alẹ́ kọ́làm àmì salat àti gbégèdè sókè fáwọn mẹ́ta àní kọ ẹ̀ṣẹ́ lẹ̀ ani sọ̀bíyì hátà yàtẹ̀lì ọmọ eke tí è di ẹni tó bàlágà wàá nílì mẹ̀jìnà bẹ́ẹ̀ náà ni wèrè hátà yàfík ayírí títí lórí rẹ̀ ó fi pé padà wàá ní náìm àti ẹni tó sùn hátà yàtẹ̀kì títí tí ó fi jí ìyẹn ló fà nínú àwẹ̀ tí èèyàn bá ń gba àwẹ̀ lọ́sàn-án àwẹ̀ ọkùnrin kan wá lálà títí tó fi jẹ́ pé àtọ̀ jáde lábẹ́ àwẹ̀ rẹ̀ ò já lójú oorun àmọ́ òun bóbìnrin lò pọ̀ lójú oorun ẹ́ lójú oorun ló wà ló fi àlùkọ́là àmọ́ yóò lọ wẹ kí ni jọna bá torí pé ẹ̀rí wà pé tí ẹ̀ bá lálàá o àti kà náà náà wí àmọ́ káàkiri closer than a garment iṣẹ́ pé à ń kà lọ àbí ó wà ń bẹ̀ pé bí ó ṣe obìnrin náà tó bá ti lè dá tàà ń pè lómi ara sábẹ̀ ti tutù látara pé ó lálàá irú obìnrin náà ṣe kí ni yóò wẹ̀ jẹ́nàbà àmá àwẹ̀ rẹ̀ òní ṣe kí ni kò ní já jẹ́ ká tẹ̀síwájú ọlọ́wọ́ fún wa ní àgbóyọ̀ rẹ̀ wọ́n ní apá kejì náà iná òun alìsúnà gbogbo wọn wọ́n ó béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ní sàárè ò lìdùkúlì ìfìlè ọmọ torí wípé wọ́n ti kọ́ sínú ọ̀rọ̀ tánàbí wa Muhammad sallallahu alaihi wa sallam sọ wípé a ti sọ fún mi yẹrẹ tí àdìsì iná òkọ́ di òhìyà ìláyà annakum tuftanuna fi kuburikum mislu fitnati dajjal anábì ní ayọ́lẹ̀ ránṣẹ́ sí ni màláíkà tí wá sọ fún ọlọ́run ránṣẹ́ sí nu wípé anákùn dájúdájú ẹ̀yin níjọ́ náà anábì bá mùsùlùmí sọ̀rọ̀ túftànù fi kòbórìkù ádàn ìwònú sàárè yín o iru ìdánwò tàbí ètò súnmọ́ àdánwò dàjálù a lórí dàjálù kékeré a ń torí pé ọ̀rọ̀ rẹ̀ ó tún padà wáyé nígbà tá a bá ń sọ̀rọ̀ nípa kìyàmatul kubra ọjọ́ kìrìtì ń sọ ọjọ́ gbèǹdé tá a bá ń sọ̀rọ̀ rẹ̀ níbi àṣírọ́tù sáàtì níbi àwọn àmì òpin ayé táwọn ọ̀pọ̀lọpọ̀ náà àfà pín sí méjì àwọn àmì yẹn al'ashirọ́tù sáà àṣùgbọ́rọ̀ wà al'ashirọ́tù sáà alkubra àwọn àmì òpin ayé kéékèèké àtàwọn èèyàn agbọn ayé láńlá nínú láńlá ni Dajjal alágbàdà sọ̀rọ̀ rẹ̀ Insha Allah ta'ala ọlọ́n gbà láàyè wọ́n ní ọ̀rọ̀ sọ́njọ́ náà gbogbo wọ́n ní wèrè ti kó ọmọ náà ti ó ti kó sọ́rọ̀ yẹn níjọ́ náà náà bí ó sùn pé wọn ò سقط التكليف عنه في حال الحياة، فإن حال inna hali al-mamati tukhalifu hali al-hayat wọ́n ni àti pé lóòótọ́ láyé àdìsá amúwálẹ̀ kan táwọn apàkọ́kọ́ sọ pé wọn ò ní béèrè ọ̀rọ̀ lọ wọn nínú ẹ̀rí wọn ni pé àti gbégègé sókè àbí fún àwọn ọmọ èké tí wọ́n ìbàlágà fún ayé rí sórí rẹ̀ tí è pé fún ẹni tó sùn tí wọ́n ní tòótọ́ ni wọ́n ní ìyẹn láyé wọ́n ní hálàlì mọ̀mọ́ téèyàn bẹ́ẹ̀ kú ayé ní ìlú tó ń bọ́ sí kìí sáyé ilé ìmọ́ tòkọ́lì fòhálà ó yàtọ̀ sáyé ètè sáwà pátápátá nítorí náà ìdájọ́ tèyún pé wọn ò ní kẹ́sẹ̀ fún wọn ayé nìyẹn pé wọn ní béèrè yẹn náà torí kò sí násùn sọ̀rí ìhùn wọ́lọ́ọ̀tọ́ aláàlá ṣùgbọ́n bí tí ṣẹ́kù sẹ̀mí jó dúró sí ti wọn ò ní wọn ní ìdàn nígbà náà kọ́rọ̀jà mi kọ́ lílmọ̀ alifi rahimahullah fa iná nẹ́ẹ̀sà ọ̀rọ̀ tí ṣẹ́kù ibnu tí ẹbí yàtọ̀ kọ tí ráì táwọn àwọn ọmọ ènìyàn yuftanuna fi kuburihim àdán òun sàárè wọn tí a ń pé bí tó ti fọ̀rọ̀ yẹ lọ́rọ̀ ànábì náà tó sọ pé ó híyà ìlàyà annakum tuftanuna fi kuburikum misba aw qariban min min dajjal ṣẹrántí ọlọ́run sàánú wọn ọ̀rọ̀ yẹn ìbẹ̀rẹ̀ wọ́n ní tó bá rí bẹ́ẹ̀ ajẹ́gbẹ́ kọ́rọ̀jà nínú gbogbo èèyàn tí wọ́n sọ yẹn àwọn márùn-ún kan kọ́msátù àsìnà àwọn ìran márùn-ún ọmọ èèyàn kan ti kúrò nínú ọ̀rọ̀ tó kó gbogbogbò yẹn sínú wọ́n ní alákọ̀ọ́kọ́ alẹ́àmbìyà ẹlẹ́ẹ̀kejì asìdìkún ẹlẹ́ẹ̀kẹta aṣùhàdá ẹlẹ́ẹ̀kẹrin alìmọ̀rọ̀bìtún wọ́n mẹ́ńlá akìlẹ̀lẹ́hù kalimẹ̀jánín wọ́n sì ẹlẹ́ẹ̀karùn ní kíni ẹni tí ò ní làákàyè gẹ́gẹ́ bí àwọn wèrè àti àwọn ọmọ kéékèèké tí wọ́n bá béèrè lọ yìí nìsí pé kí ni mokif sheikh hussein kí ni ibo làwọn dúró sí nínú pé wèrè àti ọmọ èké ṣáàdán wọn wò nínú sàárẹ̀ àbá dán wọn wò níbo ni ọ̀rọ̀ èwo ni ṣéèkù fẹ́mì dúó sí ta ló lè sọ pẹ̀lú ta ṣàlàyé ẹ́ wọn ò ní dán wọn wò torí kan sọ fáà márùn yẹ kú mẹ́ wọ́n lọ kó wèrè àti ọmọ èké sábẹ́ àwọn tí ò ní làákàyè ọlọ́run kó fún alákọ̀ọ́yọ́ rẹ̀ wọ́n ní tẹ̀m̀bí ìhun tẹ̀m̀bí kí ni wọ́n tẹ̀m̀bí àkíyèsí àwọn ọmọ sábà tún sí hanẹ́sù sàlásàtù àkùsáàmì ọmọ èèyàn mẹ́ta ni ó pín sí o èmi wá fẹ́ bá wọn ṣe kún bẹ̀tìbárì ìmán nípa ìgbàgbọ́ wọn mú mínún kúlásùn wà múnáfikún wà dáni kìsìmáni yúftànà wà sáàlìsù kò fárún kúlásù fàfi fitnatihim khila wákọ̀ lè rọ́jáha ibn al-qayyum rahimahullah fi kìtàbì ọ̀rọ̀ annahum yuftanun ṣékì sẹ́mì ní mẹ́ta lákúnmí èèyàn sí sẹ́mì ní tí wọ́n gbà lérò ní nípa ìgbàgbọ́ alákọ̀ọ́kọ́ ni mu'minuna khulasun mùmìní pọ́nbélé àwọn mùmìní pọ́nbélé tó láàbùmílà kan pọ́nbélé ẹmọ tó pọ́nbélé wọn kò sí àǹsí èléjì mùmìnì ni wọ́n wọn ò mẹ́bù kò sẹ́bọ́nú ẹrù wọn kò sí kúfù mẹ́ wà mùnáfìkùn àwọn kọ̀kejì ní àwọn mùnáfìkì là ń pè ní sọ̀bẹ́sẹ̀lú là ń pè ní alágàbàgebè là ń pè ní olójú èjì fẹ̀jẹ̀ sí sínú tutọ́ funfun jáde mùnáfìkì wàhádárì lè kìsìmáàni ìfàlọ́mọ́ àwọn ìpín méjèèjì àmùmìní onígbàgbọ́ òdodo mọ̀mbélé àti mùnáfì kí àdànwò wàsáàlìsù kùfàárùn kúlàs àwọn kèfèrí mọ̀mbélé tí ò lábùmí lánú ó bá jí láàárọ̀ ìjí tó ń jí ò ẹ̀yìn ìyàwó ẹjẹ́ kò jẹ́ kí ó gbangba ní ìṣojú yìí ni wọ́n fi na ajá pọ̀pọ̀ níwájú ilé rẹ̀ ni wọ́n fà á tí wọ́n bẹ orí ẹ̀ tẹ́wù ìgbà mí kò ní géjá ìṣojú yìí lẹ́ẹ̀kiri ni wọ́n mú adìẹ ní ìsìn adìẹ òpìpì tẹ́mádìẹ jẹ́ ń pè ládìẹ òpìpì àṣà ń kọ́ hmm? ẹ̀rì àṣà jẹ́ jẹ́ yíyẹ́ rẹ̀ yóò dàbẹ́ pé wọ́n gé ẹ́ ṣùgbọ́n òpìpì kò ní fẹ́ nírun láà àbí ìyá ẹ̀ ó dà pé ó ṣàlàyé ẹ̀fẹ́ nìkan bẹ̀yìn tó wọlé ìṣojú ní òde má jẹ́ funfun tàbí dúdú báyìí ni wọ́n ṣe fa ọrùn rẹ̀ tún pè ó tẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ òsì ní pọ̀ mẹ́ẹ̀ tí wọ́n ti kọ́ọ̀tẹ̀ wọ́n ara ró sórí òkúta ìṣojú rẹ̀ ni ó fi tàbí sórí òkúta ó rí tí ó tún fi ràtàrí lára àrọ̀ bí ó ṣe ṣe ń ti ẹnu kèfèrí pọ̀nbélé àwọn kèfèrí kan wà ìwọ̀n wọn níwèé àwọn ni hálù lè kìtà wọ́n ń kò fárùn àìdàn lè máa bà lè annahum la yu'minuna bí wahdaniyyati llahi wa bi risalati muhammadin sallallahu alaihi wa wọn ò nígbàgbọ́ sí ìjẹ́ kan ṣoṣo ọlọ́run mẹ́ta lọ́kan ni wọ́n ń sọ wọn ò sì nígbàgbọ́ sí ìjẹ́ òjíṣẹ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run sọ pé lakọ́dí káfàrọ̀ lẹ́dínà inna Allaha salihu salasa àwọn náà sọ pé ọlọ́run mẹ́ta lọ́kan ọ̀kan nínú mẹ́ta salihu salasa ọ̀kan nínú mẹ́ta ọlọ́run kìfì nínú wọn lakọ́dí inna lọ́ha wà mọ̀sọ́ ìbìnà Maria. gbogbo ẹni tó bá sọ pé iná mọ̀sọ́ ìbìnà Maria, Jésù ọmọ ọlọ́run ni kí lọ́lọ́run sọ kèfèrí ni ẹni tó bá sọ Jésù ọlọ́run kọ́ kèfèrí ni gbogbo wọn yẹn náà kó sábẹ́ ṣé kò sí mi wá ní àwọn wọ̀nyí fáfi fìtínà ti ń khilaf ìyàpẹ̀ ẹnu tún wá àwọn àfáà ẹnu wọn ò lórí ṣé wọ́n tún béèrè ọ̀rọ̀ lọ àwọn náà nù sàárẹ̀ àbí wọn ní béèrè wákọ̀dì rọ́jà Ibnul Qayyim rahimahullah fi kitabi Ruha náà wíftànù ṣẹ́ẹ̀kì wa Ibnul Qayyim nínú tíra àwọn àwòrán the soul èyí táwọn sọ pé tẹ̀wọ̀n ni wípé wọ́n ó béèrè ọ̀rọ̀ lọ wọn lójú alkiyama ṣéèkù fẹ́ni máa mọ̀ mú àwọn àlàyé ọ̀rọ̀ táwọn afá inú rẹ̀ ni pé wọ́n bèèrè ọ̀rọ̀ lọ́ọ̀ mùmí ní ṣẹ́kẹ̀fẹ̀ rínú òní bí èdè rí tí ó wà ní òní bèèrè ọ̀rọ̀ lọ rẹ̀ nígbàtí wọ́n bèèrè lọ mùmí ní àwọn méjì lè sọ pé wọn ò ní ìdí ìbéèrè lọ́dọ̀ ti ẹ̀ ó ti dára lójú pò ń kèfèrí lòun mùmí ní tí ń kírun láyé la fẹ́ mọ̀ bóyá kèfèrí ni àti èsè kèfèrí ni wọ́n ó bí ẹwọ̀rọ̀ méjì ẹ jẹ́ kí n tún gbé wá padà ìgbà tó ẹ́ tó wọ́n bèèrè lọ́mù mi níbò ní òṣè níbi kèfèrí níbòdó ń ti wá tí ò lókùn lọ́rùn ẹn tó gbọ́lọ́ǹgbọ́ wọn bí nípa ọlọ́run ẹn tí ò wá gbọ́lọ́ǹgbọ́ ẹlòmíní kò ní dìbèrè kò ní bùkátà sí bèrè ọ̀rọ̀ ti ẹ ti yé pé kèfèrí

títí tí ọlọ́fi ní kíílà dẹ̀kúlì ìjánà kọ́lá ya lẹ́ta kọ́mí ya alamun ni máa ń gbọ̀ fárọ̀ lérò bí wájá alà ní nàlùkọ́mí tí àkọ́lọ̀ ń gbẹ́ gbé ìgbà tí àwọn ànábí ọlọ́run wá débí làmọ́sà lásán abàlẹ̀ kọrí yá sí àwọn aráàlú kan ìjá amúlímọ̀lùsàlú àwọn òjíṣẹ́ méjì sí wọn fàkàdàbù woman àwọn ará àríyàn ògbà wọn gbọ́ wọ́n pè wọ́n lórọ́ fáàzásúná bìgínì sáàlì àtúwárò òṣìṣẹ́ kẹta sí wọn láti kún àwọn méjì yẹn lọ́wọ́ wọ́n tún wá náà ìwọ̀n náà kò tún gbà gbọ́ wọ́n ní ọkùnrin kan wá ń bọ̀ láti sí ìlú wọn ò ní kẹ́ mú five thousand wá kẹ́ kọ́kọ́ fi lélẹ̀ owó òdélẹ̀ kẹ́ tó wo tí ṣe yín. ẹgbẹ́ àwọn fún àjálà bí máa ń wo nǹkan tẹ bá débẹ̀ àwọn míì five hundred naira bó bá ti gbóná sí ni àwọn míì one thousand àwọn míì five thousand àwọn míì ten thousand ló kó lẹ̀ tó wù. bàbá wa sọ wọn tó ráyà ni ó mú wa nù kúránì ó kó ní àmúwálé yìí sọdà ọ̀tọ̀ ní sáyà ọ̀tọ̀ ní náà tún ṣe o ọlọ́run ànábì mú nínú dúkìá wọn ó máa jẹ́ sọ́dákọ̀ tó làwọn àfáàyẹ kọ́kọ́ gbà nù wọn ẹ̀fẹ́ bá nà bí sọ̀rọ̀ ẹ̀ tó sọ̀rọ̀ kọ́dìmú ayà tí wọ́n àkọ́dìmú àwọn fẹ́ bá àwọn àwọn náà làwọn wà alẹ́ulàmọ́ wà rọ sáfílà àmìyà àwọn àfáà lójú ogún ànábì ọlọ́run ọlọ́run sì ní ẹ̀tẹ́ bá fẹ́ rọ ànábì ẹ̀tẹ̀tẹ̀ síwájú ìtìsíwájú ìtàwọn náà àwọn ti wà nípa àwọn ànábì ọlọ́run pa ọ̀ yóò sọ ọ́nù yìí

yádàmù jẹ́ ká lè jìnà ìtorígbà lè yẹn mọ́ sí kí ní ìrọ́lẹ̀ àmá ti fi rọ́lẹ̀ òdòdó ẹ̀rọ wá ti dóúnjẹ tí rọ́bá ti dóúnjẹ kò ní rọ ó yóò sàkán mẹ́nu lé rí ó ti parẹ́ ẹnìkan wá dé olóhùn wá láti Ministry of Culture and Tourism wọ́n ní wọ́n jọba ní àwọn tí wọ́n tó ìjà kí wọ́n fẹ́ ṣe festac Festival of Arts and Culture pé ẹ̀yin ní kẹ́ẹ̀dúwá ọkọ̀ sọ one million naira sákàjẹ́ ah yóò gbó tàbí àbí òdígbé kéyàn tẹ́ kó fún wa lágbára láti lè jìnà sí àbá tí wọ́n bá ju wá mílíọ̀ ẹ̀rí nínú ilé yẹn ẹn tí ò mọ̀ nípa òṣà yẹn ó jà sí pò gangan ní dájúdájú olóṣè tó tọ́ sí ni bàbá bàbá bàbá rẹ̀ kẹta ló ń ṣe òṣà yẹn tẹ́lẹ̀ àmọ́ kò sẹ́ tó ń ṣe mọ̀ràn wọn torí owó kọ́mọ́ wá mílíọ̀ náírà yóò jà sí ẹni ẹ̀yìn tí yóò ní wá mílíọ̀ lẹ́gbẹ̀ẹ́ kọ́mọ́ yẹn tó ń rí one thousand one hundred million 100 billion 100 trillion is common money pààfì torí bọ́lọ̀ ń sọ pé ẹ̀ ń ta ọ̀rọ̀ ọlọ́run ní owó pọ́kú there is no amount in this world of gold or whatever that is not owó pọ́kú kò sí iye nǹkan tó lè kó wá gold àti fàdákà owó pọ́kú ni ọlọ́run fi sọ ọ́nà sọ́rọ́ sí ṣúrọ̀ tí ìbá ẹ̀ ṣe pé gbogbo ayé òdì kèfèrí ni mo mi ní òní ní nǹkan láyé ara yẹn sọ wípé tí èèyàn bá ti lè sọ pé irọ́ ọlọ́run kò sọ ọlọ́run báyìí tó ṣe kékeré lẹ́sẹ̀kẹsẹ̀ ó lòó débi pé gbogbo òrùlé ilé rẹ báyìí liver bẹ́ẹ̀dì rẹ liver sẹ́ẹ̀bù tó mọ̀ bí wọlé góòdì ní gbogbo nǹkan kan máa dán fún ni láà ní rí mùsùlùmù mọ́ ní ẹ̀pọ̀ tí ẹ̀ṣẹ́ mùsùlùmí kan yẹ kárí àbá àtẹ́bá lójú ọ̀nà ní àwọn ọlọ́run ó yẹ kárí tó lábí rárá àwọn mùsùlùmí kọ̀ọ̀kan tó ní ìyàn ọlọ́kún ṣàánú wa ẹ jẹ́ ká tọ́pù ẹ̀ sí bí pé àwọn kèfèrí apákanáà bá láàdán wọn wò àwọn kan láàdán wò àwọn tó láàdán wò ní àti ah, ní béèrè ọ̀rọ̀ lọ́wọ́ gbàtà béèrè lọ mùmínì sọmárì ọ̀rọ̀ wọn ni mo sọ àwọn kan tí wọ́n tún ní bùkátà sí ká béèrè èèyàn ń bọ̀ ó jẹ obì sí gbogbo yín ẹ̀pọ́n kókó wọ́n ní ẹyẹ yẹn wò bó yóò mọ́ só tún ní ìdíká yẹ yìí yẹn wò só tún ní ilé yìí ló ti mẹ́sẹ̀ rí nígbàtẹ́ bá àwọn tẹ́yìn wọ́n funfun náà tún wò bóyá sá kò ní ìdìmọ́ náà lọ́kò lẹ́yìn rẹ̀ ti bàjẹ́ àwọn kan nù hádọ́wọ́lọ́tọ́ ara rẹ̀ ní ìjókòó tí àwọn ìjọ tó ti ṣáájú ti wá ìjọ ànábì tí wọ́n béèrè lọ́wọ́ ìjọ ànábì nóòhù àwọn tó wà láyé gbà yá ànábì nóòhù àwọn tó wà láyé gbà ànábì sọ́ọ̀lì ànábì Hud ànábì wọn Musa Isa Zakaria gbogbo àwọn ànábì àwọn ìjọ wọn wọ́n láwọn náà níjókòó tí mọ̀ iṣẹ́ àbàtà lẹ́yìn wọ́n tó wá mọ́ béèrè pé àwọn tí wọ́n ti dáyé gbà tánà bí ọlọ́run ò sí ń kọ́ lásìkò tí wọn kò sánàbì kankan tó jíṣẹ́ kankan fún wọn wọn gbọ́ nǹkan kan rí wọn gbọ́ pé kìíní kan jẹ́ láìláìláìláwò ẹjẹ́ kádàdó yàrí alìmì suhal ṣe bèèrè wà na'am alaikumu salam jùlọ pé àṣìbíyà láàkìlẹ̀lá Yeah. Ìyá, wọ́n sọ pé tàbá wà àwọn ọmọ mi oníjọ̀ngbọ̀n ní láti kéèké, ọmọ mi sì ní èèyàn jẹ́jẹ́ ni yóò máa ṣe a sì ní wọn níláàká wèrè náà tí a pé ìran ni wèrè ìran wèrè kan là ń pè lásínwín olórin kan ní àwọn tó sọ pé kìíní kan ṣì wèrè bàbá wọn ló ń sínwín fún ẹni tí ò bá gbọ́dẹ̀ Yorùbá yóò kò lè mọ̀ túmọ̀ tí ń sọ yóò rò pé ní sọ ní pé wèrè ni bàbá wọn irọ́ asínwín burú ju wèrè lọ tí a bá ń sínwín ká yóò hàn ní pé wèrè àfilẹ̀ ọtụtụ tó ti ń sin wúyẹ̀ nìyẹn wèrè aláṣọ wà yóò wọṣọ yóò jókòó kódà ó lè gbọ́jà síwájú tí ń ta àwọn pe sọ pé wèrè kí wọ̀ bá mọ̀ ó ra nǹkan lọ́wọ́ ẹ̀ yóò tún tajà yóò gbowó yóò lọ ilé wèrè sí àmọ́ kì í mo rò ṣùgbọ́n ń tẹ́ láti kó àwọn àtọ̀ méje sí kàtígórì kan náà ni bẹ́ẹ̀ ni ó sì ṣe máa ṣe lọ ìgbà míì wà lè máa burú sí ẹ̀ tí ó rí mẹ́tún máa burú sí so àwọn ọmọ kéékèèké ní ìsìn straight ní sáàwò lára wọn yẹn straight àwọn àdámọ́ characteristics qualities gbọ́rọ̀kótíyé ìdí nìyẹn tó ẹ pé nǹkan kan tá à ń pè ní education fi wà ẹ̀kọ́ láti lè kọ wọn ẹ̀ẹ́ntẹ̀sì education ti ẹ̀rì kí wọ́n ti ń ṣe preschool àbíkílẹ̀ ń pè kí ní early childhood education early child it's not a course degree course ní university mo sáàmù pẹ̀lú àkùngbà wà bẹ̀ early childhood ètò ẹ̀wọ̀n ń pè crèche nǹkan kan wọ́n tún ní kí ẹ̀kọ́ wà bẹ̀ trying to shape the three domains of the children a ń gbìyànjú láti mójútó ọpọlọ àwọn ọmọ yẹn nípa títají a ń gbìyànjú láti mójútó ìròrí ìrònú àwọn nǹkan tó jẹ́ pé ó ní ṣe pẹ̀lú affection psycho, psycho, psycho, eh, psychology ilmu náà ìyẹn ni pé nǹkan tó bá ṣẹlẹ̀ sí wọn báwo làwọn ọmọ ìyẹn ó ṣe ṣe tí náà bá jọ ọmọ ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ ee yóò ké ọmọ mi wà yóò mú mọ́ra ọmọ mi wà tó bá ó lè mọ́ bá wọn ọ̀rẹ́ ṣeré yóò dùn yóò máa wù báyìí ó nìkan ti lù àwọn dẹ́ nípa psychomotor ètò ẹ̀sọ́ bí wọ́n ṣe ń sá káàkiri eré pàǹkankan láti lè dictate láti lè tètè mọ èwo ni IQ rẹ̀ ó high tí ọpọlọ ẹ̀ tó jí pépé tó ẹ pé wọ́n ṣe tètè tọ́ sọ́nà ibi tí ó rìn tí ìrìn àjò rẹ̀ ó fi yá àti etí IQ ẹ̀ lò tó jẹ́ kó wọ́n lè ti gbé lọ sí special education yẹn pé ọpọlọ rẹ̀ ò fi bẹ́ẹ̀ jí pépé tí wọ́n fi tètè wọ ọ̀nà tí wọ́n gbà kọ lẹ́kọ̀ọ́ kó náà ò lè jẹ́ èèyàn láwùjọ kìí ṣe dìndìnrìn tó bí ẹni kìí sí ṣòmùgọ̀ wọ́n yẹ pé ọpọlọ gbé pẹ́ẹ́lì jura wọn lọ àwọn tí ò gbé pẹ́ẹ́lì yẹn ni wọ́n ṣe tètè wá ọ̀nà tí wọ́n fi kọ́ wọn lẹ́kọ̀ọ́ tí àwọn ẹgbẹ́ wọn ò fi ní jù wọ́n lẹ̀ nínú àwùjọ ọ̀pọ̀lọpọ̀ àwọn mìta mọ́ sọ pé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n padà ń ṣe wúrúwúrú gbòrò yẹn kìí ṣe pé tí wọ́n bá kọ́ wọn lẹ́kọ̀ọ́ kò ní iye wọn ṣùgbọ́n interventions àwọn tán bá ti tètè mọ̀ wọn láti kékeré àwọn ọ̀nà tí wọ́n lò láti kọ́ wọn lẹ́kọ̀ọ́ káwọn náà lè bẹ́gbẹ́ pé ti wà ṣùgbọ́n tí ò bá sí pé alíṣà ẹ̀dùkẹ́kẹ́ tún ò tètè mọ́ ẹ̀rí ó máa ń ṣẹlẹ̀ ọmọ mi yára ó tètè sọ̀rọ̀ ju ọmọ ìkejì ẹ̀ lọ nígbà ìgbàtẹ́lẹ̀ ńlá ìbejì táyé àti kẹ́ẹ̀lé ta ló kọ́ dáyé táyé ta ló yẹ kó kọ́kọ́ dìde kó rìn táyé tó rùn ló kọ́ dáyé kẹ́ẹ̀lé ló kọ́kọ́ dìde tí rìn ìkì táyé wá ńlá wáì alìṣẹ́ bí education gba àwọn kan tí wọ́n mọ̀ kọ́ nìyẹn so i'm just hinting you though i'm not a specialist here and i don't think i've even read any of about the book Eh, kéwú ti kọ́ wa pé wọ́n máa kí so ṣe ẹ̀yí alìyàjì lẹ́jì ẹ́ ó wà lọ́rọ̀ gbogbo tí ó tí wọ́n sọ yẹ kò já tó ó bá mú ọlọ́run ákìlù tí wọ́n ń sọ ń bí ni wípé òfin ẹ̀sìn ò tí ìdí sáàlàbọ̀ lọ́rùn is not been for that is why even láyé yàtọ̀ sẹ́sìn a small child tó mú ìbọn tó ṣúùtì èèyàn tó pa wọn ò ní dájọ́ ikú fún torí ìbọn tó mú yẹn gangan kò mọ usefulness ẹ̀ kò mọ́ òun kàn déédéé mú ni kí ní yẹn dún lójijì iná wọn ò ṣàlàyé ẹ̀ fún láìfù wáyà ó lọ fọ́ sí ó gbé e, bọ́ àgbàlagbà sí mọ́ ó fi ní làákàyè ṣó di ẹwà ní ìsìn so threat yẹn ni mò ń tà láàzọ pé wọ́n ń gé ìgbékẹ́ kì í ṣe pé wọ́n ti dé level tí wọ́n ti lè wá máa wà ní independent decision but wọ́n máa develop ẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ náà Máa hmm. dàrú ní ẹgbẹ́ ìlú náà ló ṣe ń dàgbà ẹni tó wà ti ṣe ìfòrò tí ó ṣe yẹn dé ọjọ́ orí ìgbà tó fẹsẹ̀ dárú kékeré ẹ̀wọ̀n ò ní kọ́ ẹ̀ṣẹ̀ fún tó bá ti wá dé ọjọ́ pè ti di mùkálà ẹ̀ńtà lòfin ẹ̀sìn bọ̀ tó da nǹkan rú wọ́n máa kọ ẹ̀ṣẹ̀ yẹn fún ti rí yàtọ̀ tó wà ń bẹ̀ àwọn ètò ṣe nígbà tó wà kékeré ẹ̀ tó já burú yẹn wọn ò ní kọ́pá burú ló ṣe tó bá gan wọn ò ní kọ́ fún òbí ni wọ́n máa lọ kọ́ torí kó bí ẹ̀ ló fún ìpẹ̀rẹ́ sí ẹ̀ ń kírun ọmọ yìí ń wárí ní tẹ̀kí aláàgbà ṣe gbogbo ládà rẹ̀ wọ́n kọ́ fóbi tó ń kọ̀ yìí ṣùgbọ́n nígbà tọmọ yẹn bá ti wá dé ipò ẹni tí ó ti wà responsible lẹ́sẹ̀sẹ̀ ti di àlàbọ̀ ńlọ́rùn yẹn tàbí ní òkàláàfù yẹn àsìkò yẹn tó bá ti wá ṣe tó bá jẹ́ dáadáa wọ́n kọ́ tó bá jẹ́ aburú náà wọ́n kọ́ ìyàtọ̀ tó wà ń ṣùgbọ́n ìdí tí wọ́n fi ń kọ́ wọn láti kékeré pé ọmọ tó ń fẹsẹ̀ wó lè yẹn tí wọ́n bá intervene tí wọ́n bá tètè wó láti gbà yẹn ó ṣeé ṣe kí wọ́n lè kọ́ lẹ́kọ̀ọ́ kó má máa hùwà jàǹdùkú mọ́ tó bá dàgbà àwọn òbí wa bàbá mọ̀mọ́ wa kàn rí ni kí ni wọ́n ṣe sí ní tí wọ́n ṣe sí ni pé wọ́n nà án lẹ́gba nínà yẹn gan ni ó tún wájọ́ mọ̀ mí ò burú sí i yóò àtókè òun kò wá mọ̀mọ̀ kí ọmọ náà òun wà mọ̀mọ̀ dàárú ṣùgbọ́n àwọn tí wọ́n lẹ́kọ̀ọ́ náà sọ pé teaching a serious misconception lọ́dọ̀ àwọn èèyàn gbogbo we are all teachers we are not all teachers teaching is a profession then teaching itself the act of teaching you know it involves two it is an aspect of instruction right teaching and learning ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀tọ̀ ni teaching ọ̀tọ̀ ni learning Then the teaching itself has its own uniqueness. Although these are advanced courses in education anyway. Hmm? You know, a teacher, nígbàbí yàtọ̀ sáwọn doctor ogun gbọ̀rọ̀gbọ̀rọ̀. People go to doctor when they need a doctor. People don't go to school because they need school. Ẹnìkan, olóńjẹ́ náà doctor máa ń jakọ̀ sí àwọn patients. Olẹ̀dúrà náà máa ń bú àwọn patients wọ́n tún jókòó torí bí àwọn tó lọ bá dókítọ̀ wọ́n ní bùkátà sí dókítà tó níṣègùn ni wọ́n fi lọ bọ̀tà àwọn ọmọ tí wọ́n kó wá fò láwọn ní bùkátà sí sùn táàzọ́ ẹ̀lẹ́gbẹ̀rẹ̀ ọmọ ní how many patients fún rẹ̀ gangan lẹ́bìrí tó fọ́ ìtì dókítọ̀ tàbí tóbìnrin tó fẹ́ bímọ tí nọ́ọ̀sì mú tó kò ní dáa fún wọn nọ́ọ̀sì ayé ò ní dáa yẹ nọ́ọ̀sì ẹ̀jẹ̀ ọ̀gbà tí fún mi because ó ní bùkátà tíjà ọmọ lè ta rọ́bà mọ́ fún ìfọ́ because ọmọ tẹ́ pé kó wá kẹ́kọ̀ọ́ kò rí ẹ̀kọ́ ìrẹsì tó mí láti fàṣọ àwọn ẹmọ́ gba wọ́n rí tíṣà fún wọ́n gbọ́dọ̀ rí ibi tó pé tẹ́fẹ́kọ̀ wọn ẹgbẹ́ wọn ò mọ̀ bálù ẹ̀ wọn you are teaching somebody who is a complete human being ẹ̀tàwà ń kọ́ ni ẹ tó jẹ́ èèyàn gangan who is owner of his or her mind òun ló ní ọkùnrin dókítà ò tọ́jú ẹ tó ní ọkùnrin dókítà ò tọ́jú ẹ tó ti ṣe tọ́jú ẹ ti ṣẹ́ fún tó ojúṣe títà pọ̀ gan ó gbọ́dọ̀ kọ́kọ́ dá ọmọ yẹn padà sí kó mọ̀ wípé òun fúnra ẹ̀ ní bùkátà kẹ́kọ̀ọ́ yìí àìjẹ́bẹ̀ kò lè kọ́ nǹkan kan òní will not take place so it's unique and that is why òun ló fà ọ̀pọ̀lọpọ̀ ọmọ máa ń fèlè tó bá òun jà gangan ò mọṣẹ́ tó yẹ káwọn ṣe ẹlòmí akàn mẹ́ta lu ọmọ sọ́nà ní inú ilé ó sí àwọn àfà ọ̀rọ̀ mi ya lọ jàre ó so ọlọ́run ṣàánú i think it's clear now ẹlẹ́kùn sí ara sílẹ̀ tókè ayé bá súnmọ́ ẹnìkan ẹnìkan ó sì dàjá náà náà Hmm, tó ṣàṣẹlẹ̀ ní pé tọ́lọ̀rùn wà lọ dàjáàlì yẹn mo ní a padà sọ nínú kìíní torí ti máa tẹnu bọ̀rọ̀ rẹ̀ ó pọ̀ tẹ́bà lọ́nà orí a ti sọ ní ẹ̀ntẹ́ ní ní mọ́sí guardian of the righteous ṣápà kan wà mẹ́ níbi ọwọ́ ìparí ọ̀rọ̀ dàjá ni wọ́n ṣàm sọ ṣe àwọn àdíṣpọ̀ lórí ẹ̀ ẹ̀rí tánà bí sọ pé ẹfẹ́ inú sàárè ànábì ń fi ìdánwò sàárè àdánwò tó wà mẹ́ bí ìdánwò ẹ̀ ìbéèrè sàárè ó fi ń wé bí ti dàjá tàbó súnmọ́ kò sì sádánwò tó bẹ́ẹ̀ tó àdánwò dàjá mọ́ ní gbogbo ayé ṣòríkà ànábì sọ nípa arákùnrin ìgbàdàjá lùbádé arákùnrin kan sọ pé kù rọrùn ìtajà ọ̀rẹ́ yóò wà nù máa tún méjì báyìí yẹrẹgbẹ tó ti yóò kù yóò kọjá yóò dẹ̀ tún sọ́kọ̀ yóò tún sí. yàtọ̀ tí wọ́n gbà fóun lọ lọ́hùn tó dúpẹ́ ló pèrè dandan ló jẹ́ kí wá mọ̀ wípé ni táwọn sọ wà bẹ bẹ orí ẹ̀ ọrùn ò ní ṣe gé mọ́ àwọn tó bá tẹ̀lé yẹn nínú ni wọ́n lọ táwọn pè lálùfínà ọ̀rọ̀ pọ̀ lórí ìdàjá ráì tó ń ṣàlà tó bá ti bí àsìkò tá ó wà ní síra ẹni tá bá ti ń sọ̀rọ̀ nípa àwọn àmì òpin ayé ọ̀rọ̀ dàjá dàjá bá ti láàpì náà wà bẹ́ẹ̀ ẹranko inú ilẹ̀ àbí ẹ̀dá kan abàmì tí ó jáde ìjọba ti débẹ̀ á sọ ìgbà ọmọ Mariam tó ń bọ̀ yóò padà jáàn sí ẹnu ọ̀nà ìlú kan tá ń pè ní ìlú gbogbo ẹwà ní súnmọ̀ pọ̀tẹ́ jẹ́ ká àlàyé òdúrẹ̀ ìṣàlá só bí wọn ó wà ní ìgbàgbọ́ mùsùlùmí o ìgbà ẹni máa ṣàlàyé àwọn nǹkan sọ pé dàjáàn pé tréènì ní jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ bí ìlú lójú kan wọ́n ní glóòbù kan ní náà mo ṣá lẹ́tà àwọn kan ní mo lọ sáìkù ní náà Tíra kí ni wọ́n ń ṣe, èmi náà máa ń ṣe tíra wọn yúrò oṣù bàbá ẹ̀ máa ṣe tíra. Ìṣẹ́jà ẹ̀sìn nìkan, tíjà bá ṣẹlẹ̀, àwọn kan aláwọn kó tíra jáde àwọn fẹ́ fi jà. Àwọn tí ó sójú yín àbẹ́ gbọ́ ok ó máa tẹ̀síwájú ó dìpẹ́ǹd ẹlòmí ilé gbé tíra jáde kó mọ̀ kàkúlíwà àhàtìnà ẹlòmí ilé gbé tíra jáde ń jẹ́ kùrìsí ìlú ń kà ń so ó difficult láti sọ tó ń ka tíra tíra àti kó tó pọ̀ sínú ṣùgbọ́n tó bá ti pè nǹkan ní ìyàtọ̀ sọ́lọ́hun adúmọ̀pẹ̀lẹ̀ bọ̀dì ní mọ́ṣáláṣí jímọ̀ ìkàrẹ̀ ń bí bàbá kan wá bá mi ní jímọ̀ ó lóun fẹ́ béèrè àwọn ìbéèrè lọ́nà ó ti gbàgbé àwọn béèrè tó bí mi àwọn béèrè yẹn ó wà tasking gan pọ̀ mo wá dá lóhùn pàwátà irú ọ̀rọ̀ yìí wá mo wá ń ṣàlàyé pé nígbàtí wọ́n ń jà ní Ogun State nílùú kan gbà yẹn ti gbàgbé orúkọ ìlú yìí mo mọ orúkọ ìlú yẹn gbà yẹn pé àáfà kan wọ́n gé ọwọ́ ọmọ ẹ̀ àwọn ọmọ kí wọ́n gé ọwọ́ yìí ó dẹ̀ jábọ́ ó dẹ̀ mú ọwọ́ yẹn níta gbọ́ ni ó fi kó bẹ̀ ó wá ka nǹkan kan sí ó ní ọwọ́ yẹn wọ́n lọ́wọ́ yẹn dẹ̀ dúró padà ó wá dá mi lóhun ní ọwọ́ yẹn padà jábọ́ ó lọ́wọ́ tí mo sọ pé wọ́n fi sí yẹn ó padà jábọ́ àmọ́ ó wá dárúkọ àfáà yẹn ó dárúkọ ìlú yẹn mo ní kí ló dé tó fi jábọ́ olóhùn ó sọ fún mi ọ̀rọ̀ àkídà mo ṣàlàyé jọ wá ń bi ní kwẹ́sàn àkídà tó lágbára o ó wá ní tó ṣẹlẹ̀ ní pé nílé kéw pé ọmọ kéw yẹn gangan tọ́wọ́ ẹ̀ tí wọ́n gé ọwọ́ ẹ̀ káàfà kankan tọ́wọ́ ẹ̀ tó fi sọpọ̀ yẹn ó wá béèrè láàfà pé kí lẹ ké sọ́wọ́ òun jọ yẹn àfáà ní kùrìsíyù ló ń kà sí olùwà ní ṣé kùrìsíyù lásán olọ́pàá yẹn dẹ̀ jábọ́ bẹ́yẹn torí kí n lọ wádìí pọ́wọ́ yẹ padà jábọ́ ẹni yẹn ló sọ fún mi omi jẹ àdàmọ́ pé bí pálásì ló wá ń jọ ó ti ó lọ́wọ́ yẹn jábọ́ padà ní ìkọ́sí ó ní kùrìsíù lásán torí mò ń ṣàlàyé àkídà yìí pé kùrìsíù nìkan ti tó tí ẹ bá nígbàgbọ́ tó bá kà á tó wá ń ìsì sọ̀rọ̀ mi gan lẹ́yìn ẹ̀ ló wá kó àwọn question tó pọ̀ wá mo ń ṣàlàyé pé ó wá ń kọ́rọ̀ ẹ bọ ọ̀rọ̀ ọ̀fọ̀ gbogbo ẹ̀ tàbá dún nímọ̀ pẹ̀lú àwọn àyà Kùránì tí mọ́ àwọn àmẹ́bí ṣe bàbá ló wá mo wá sọ̀rọ̀ apá yẹn ló wá ní apá yẹn jábọ́ padà torí pọ́ mọ̀ yẹn ní olóòsọ pé ṣé kìrì fíù lásán owó ṣe sọ pé lásán yẹn ó dẹ̀ jábọ́ dásọ so ọlọ́run kó ràn wá lọ́wọ́ so the point mo mi pé nígbà míì táàfà mi ló ń lo tíra irú tíra wa lùwò lólò la fẹ́ béèrè èèyàn kan kí ń generalize don't commit the error of hasty generalization tí wọ́n kọ́ wa nù philosophy àbí logic error of what hasty generalization gbogbo àwọn obìnrin tó lò ní kọ́ọ̀bù yẹn olóòrùn ni wọ́n máa rùn nítorí àwọn ẹlẹ́hà kan tó bá gbérí wọ́n máa ń rùn wíárá kìí ṣe pẹ́lẹ́ àyẹn ò dẹ̀ mọ́ kìí wẹ̀ ó ní bọ́dí odò naturally ní o ṣùgbọ́n torí pé ẹ̀kọ́ ti ẹ̀ kéré kò mọ̀ báwọn nǹkan wà tọ́lọ̀ ń dá tó ní bọ́dí odò ẹlẹ́rìn ò tẹ̀ní fẹ́ jáde kó lo perfume torí yóò mọ̀ bẹ̀rù hadith obìnrin ò ní lo perfume tó bá jáde so kò ẹ̀kọ́ tí ẹ̀ ó kéré kò mọ̀ pé bọ́dí odò wà so ó bí wá tó kò wá bẹ́lẹ́ àkànkàn gbé jù yẹn lọ àwọn ni wọ́n ẹ̀mọ́dá àwọn ẹlẹ́hàyìn ló wọ́n máa ń ara wọn torí gbogbo ẹlẹ́hà yóò bá ìwà tòun jẹ́ ẹlẹ́yàn rí ara as weak person ẹn tó lẹ kò lè fà ó dẹ̀ pé yóò fa òun ó wá rọra ń sá fún ẹni ràn ẹlẹ́yàn máa ń kíláàsì ara wọn ni ni kò so hasty generalization àwọn afọ́nirùnmọ̀ yẹn dẹ̀ wicked people jàre torí pé ó ti rí fọ́tò tí wọ́n ṣe òun nínú tẹlifíṣàn àwọn tó kó ìdà lọ́gbọ́n wọn ló nírùngbọ̀n mọ̀rùgbódíyé ṣùgbọ́n gbogbo àwọn tó ń ja wrestling tó nírùngbọ̀n àwọn tó ń ja boxing tó nírùngbọ̀n àwọn tó ń sáré tó nírùngbọ̀n àwọn professor tó nírùngbọ̀n tó bá rí àwọn yẹn kò ní sọ pé wọ́n wicked ṣùgbọ́n tó bá rá àfà kan tó já nírùngbọ̀n they are a wicked ó dàbí tó ṣẹlẹ̀ recently let me say that ká mọ̀ lọ lé ṣàlá ṣe pé píṣọ̀ tó wá sí orí wa lẹ̀ Yorùbá ni pé àwọn Muslim ló ń pààyàn tó ń tí pé evidence video tó tún wá wá láti ọ̀dọ̀ àwọn ìjọba direct sí àwọn ọlọ́pàá ó fi hàn pé ọ̀pọ̀lọpọ̀ ọba ìlú pásítọ̀ àwọn gangan kidnapper kò sáwúsá kò sí Fúlàní ní àwọn ètò ṣẹlẹ̀ lẹ́ Yorùbá recently now ní ètò ìṣẹ̀lẹ̀ lọ́yọ̀ọ́ state ṣe pé ọ̀kan nínú àwọn oníròyìn mo wò fúnra mi tó ti ẹ̀fẹ́ sóṣùkún gan wípé àwa Yorùbá yàtọ̀ sáúsá àti Fúlàní ìsọ̀rọ̀ àlà ni ìdé bí i kéde ìjọba kú pé àwa ọkù ó ṣàǹsán ẹwà wọn tí ìjọba sọ recently wọ́n á lọ mú pásítọ̀ àtọ̀bà ìlúṣọ́lẹ̀ Yorùbá yìí tí wọ́n ń supply arms ammunition food fún àwọn tó ṣe kidnapping tọ̀yọ́sìn ẹ wá wo àbòsí àwọn oníròyìn wọ́n ní this is not to say that a particular religion is because but tí wọ́n bá ti bí àwọn muslim ẹni tó jẹ́ mùsùlùmí tó ṣe láìláìláìlá tó bá já àwọn ni wọ́n mú wọn ò ní sọ pé eléyìí kò sọ pé muslim ló ń gbé èèyàn man àwọn mùsùlùmí ni ìgbà tó jẹ́ lẹ́nu jọ́ mẹ́ta pásítọ̀ tí wá ń pọ̀ kì í sì ṣe pé pásítọ̀ ò sí tẹ́lẹ̀ but ṣe ẹ̀pá àwọn ló ṣáájú wa nínú iṣẹ́ ìròyìn the christians àwọn táló ní tribune Awólọ́wọ̀ ẹ̀sìn kí l'Awólọ́wọ̀ ń ṣe kìrìsìtẹ́nì táló ní punch ṣé mùsùlùmí ni FCA accountant ni náà orúkọ ẹ̀dẹ̀ lọ lórí ìrìn ìlú olóní punch àwọn gbogbo pépà Nàìjíríà tí wọ́n dálẹ̀ ń gbà yìí èyí tí àríṣekọ́lá dálẹ̀ ní táìmù kan òun nìkan ni wọ́n mọ̀ táà ní. So what happens are owned by them àti Abíọ́lá ń gbà yẹn concord daily times àwọn owó ló hẹ́dì ẹ̀ so wọ́n máa ń filter àwọn news yẹn ni gbogbo tí wọ́n bá ti rí pé ó máa tarnish ni wọ́n ó yọ ọ̀pọ̀ tí wà yẹn wọ́n á gbé wá Samuel Doe of Liberia kílẹ̀sì yẹn Christianity Yomi Johnson Yomi ọmọ Johnson kílẹ̀sì yẹn Koroma kílẹ̀sì yẹn gbogbo àwọn tí wọ́n dá ogun lẹ̀ Liberia tí wọ́n pa á àwọn èèyàn nípakúpa àtàwọn tó pẹ̀ ń rùn catholic ni wọ́n kílẹ̀sì wọn ṣùgbọ́n wọn ò ní jẹ́ sọ wípé àwọn alákatà kí bí ẹ̀sìn ń pààyàn Liberia o bọ̀ tó jẹ́ ìlú mùsùlùmí ni wọ́n ò ní líǹkì ẹ̀mẹ́sìn bọ̀ bá jẹ́ pé tiwọn ni wọ́n wá sọ generally bí ọmọ èèyàn wọn ò ní líǹkì ẹ̀mẹ́sìn so ó wà nínú tó stigmatize ẹ̀sìn wa tọ́pọ̀lọpọ̀ fi change tí wọ́n fi ṣe Islam mọ́ lónìí tí wọ́n lọ di Christian they don't know the propaganda of the press. Later, àmọ́ sọ yẹn níjọ́ tọ́rọ̀ bá lọ rẹ̀. Wasallallahu ala nabiyina Muhammadin wa ala alihi wa sahbihi ajma'in wa sallama taslima kathira kathira. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.